أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قضت قلوبكم من بعد ذلك فنعم الحجارة أو أشد وإن من لما يتفجر منه الأنهار وإن منها لما يشقر ويخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون

ثم يحرفونه من بعد ما الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتنبئونهم قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله لا يغفر وما يعلمون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين نبينا وقائدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أقد قال الله ọba tí ọpẹ́ tó ń bí lórí ìdájá tó ń léwu wa òun náà lọba tí ń mú àwọn ọjọ́ oṣù rọmọdọ́ọ̀nù lọ nínú lẹ́yìn ọ̀kan lásìkò kan lásìkò méjì tó fi jẹ́ ike gbogbo àwọn dáadáa tó náà wà ìlú ìjọba tó dábì wá sí mọ́tò wọn lọ́wọ́ bá wọn bá ti gbogbo àwọn sẹ́nà wọn nírọ̀rùn fún wa. Orí láti lè jẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ bá tọ́lọ̀ wa gbogbo ẹni tó bá wá lóye nílẹ̀ àtẹ̀lẹ́ ìgbìmọ̀ títí kókó káàtà gbogbo pẹ́ fọlọ́wọ́ bá ìrẹ̀kẹ́ ọlá. Ọlọ́wọ́ bá ìrẹ̀kẹ́ tó gbogbo ilé fún wa òun náà la tún lọ́wọ́ kò sí kankan tá a lè dé fọlọ́wọ́ bá àgbẹ̀ká tó fẹ́ fún. Àwọn kan wọ́n bẹ wọ́n ní mọ́tò wa lọ wọ́n lóye wọ́n lọ wọn ní láàbá ju wa lọ ọlọ́run fún wọn ní àwọn dáadáa bíi lọ́dọ̀ wọn bá ilé ìgbé bá fún wọn dé ìgbà àǹfààní tó kọ́ wọn tó kára àǹfààní láti gba àwọn ilé tó kọ́ wọn tó tẹ̀lé sọ́mọ́. àwọn míì fẹ́ tó ṣe ní pé ìlú jẹ̀ sí báwọn kò lórí ayé ẹ̀lómi fẹ́ nínú bì iye tí o sọ̀rọ̀ wọn lọ́dún dá lónìí tí ṣe mẹ́sàn-án ẹ̀mí ọ̀wọ́ yóò rẹ̀ ibi tí ẹ̀lómi wà nínú àhámọ́lé ṣùgbọ́n àwọn ọmọ yìí òun náà bàbá tó ta àwọn wa ni wọ́n ti gẹ̀rẹ́ ìwọ tó ti dáadáa ìlú wa ti ní àtẹnì kọ̀ọ̀kan wa náà ló wá jẹ ní náà jẹ lórí ní ayé mi àgbẹ̀ pẹ̀lú àlàáfíà àtúndójú àtúndáyé àìsàkùrẹ̀ ayọ̀ ìrànlẹ́ pẹ̀lú fún ọ̀pá lórí rẹ̀. Ìgbẹ́ ọlọ́run ìgbẹ́ rẹ̀ tó máa bá sáájú wa, tó jẹ́ olùdókà wa, ànádé wa, òdídé wa, òdídé wa sọ́dọ̀ àwọn ọmọ alẹ́ ìwọ̀sán náà. Àdẹ́bí yìí lọ́wọ́ ọba láti gbogbo àgbáńlá ayé wọ́n máa jẹ́ ìgbẹ́ gbogbo ayé pátá. Ó ti fẹ́ pé kó dàpọ̀ ìyàwó pẹ̀lú wa ọlọ́ọ̀fẹ́ níbi àlùkò láti gbèlè ọlọ́ọ̀fẹ́ náà. Àlùkò láti ìlú ti ọdún mẹ́tàlélógún lọ́nà ọba ìrẹ́kẹ́ láti sọ̀kalẹ̀ fún àtẹ́lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ níbi àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà àbí àwọn àtìkú bá ti dé ilé ẹ̀ lọ́nà ọba ìgbà anabi ké gbogbo ẹ̀rọ kọ́ra ó sì ká kọ́lá òjòjì rà ní ìtura ìtura ní gbogbo ẹ̀ ní ìtura ní ìwé wa ní ọdún sáré ìtura káwọdà sí yìí ní wọn ọdún sáré ìtura náà. wọ́n ká fún ọjọ́ yẹ pé àlùkùrá ni pé anabi ké báwọn làálẹ̀ wọn bá ní pé kí lọ́dọ̀ àjẹ́lì lọ́nà wọn máa ní ìwọ àlàbà ìwòsàn sàlàyé gbogbo àwọn ìgbìmọ̀ tó kù káàtà láti sàlàyé fún ọ nínú àwọn tẹ̀síìrì tó níye wọn pẹ̀lú àwọn ọlọ́mọ àwọn tẹ àwọn sọ̀rọ̀ àwọn gbàlọ́dọ̀ àtẹ́lẹ̀ àwọn dáàbì ìrúnà wọn gbàlọ́dọ̀ àwọn sọ̀rọ̀ dáàbì dáàbì ìrìnà wọn gbàlọ́dọ̀ dáàbì ìrúnà báyìí ni ìmọ̀ ẹ̀fíìrì ìmọ̀ àlùkòrán àtẹ̀kọ́ ìdá ó ti kọ̀ wá ní ẹ̀ta fífi owó rẹ̀ ọlọ́pàá wa fẹ́ owó wọn lápapọ̀ àwọn àti oníkanjọ ẹlẹ́ẹ̀kẹsàn nínú ọ̀wọ́n ètò ti bá tó tẹ̀síwájú nínú tẹ̀sí ìwà tó ti gbé àkàbọ̀ wá nínú ti ìpínlẹ̀ wáyé ní agbègbè asẹ́yìn ní ìlú ìsẹ́yìn. sọ́rọ́sọ̀ bá kọ̀ oní àlàkì tó ń tẹ̀síwájú nínú rẹ̀ nínú àyà ẹlẹ́ẹ̀kẹrin lé ní àádọ́rin ẹ̀fọ́ntikọ́ ìbẹ̀ láti gbé lóṣù lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ di àlàyé fún wa nípa àwọn ọmọ ìsirẹ́lì pẹ̀lú àwọn akọ́sẹ̀lẹ̀ tí wọ́n nípa ẹni wọn tí wọ́n pa àti àti ọlọ́wọ́ òbí ọlọ́wọ́ wa lórí wọn nípa pé kí wọ́n pa màálù ọlọ́wọ́ bá ẹ̀rẹ́ kẹrẹ́ àti sàlàyé rẹ̀. àtikọ́ tó ti bá wọn tí òkú náà tó kù náà yàrá òbí ní ọ̀pá. àmì ńlá lè léyìn ọlọ́wọ́ bá ti fún wọn fún gbogbo ẹni tó lóye fún gbogbo ẹni tó nílá àtàyè ọlọ́wọ́ bá ẹ̀rẹ́ kẹrẹ́ àti léyìn ti ti àgbẹ̀ fún wọn. lẹ́yìn náà ọlọ́wọ́ bá ẹ̀rẹ́ kẹrẹ́ nígbà kan tó ń ṣe léyìí ọ̀pẹ lọ́yẹ fún wọn dá wọn lọ́wọ́ wọn sì máa yẹ ọyẹ ọlọ́wọ́ wọn sì máa ti lọ́wọ́ tọ́kàn ọkọ̀ tó lọ́wọ́ ṣùgbọ́n tàkàtà bí ẹkú níbẹ̀ ọlọ́wọ́n bá ti ọlọ́wọ́ rẹ̀ fẹ́ lọ́sọ̀ wípé ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوا وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشتقق ويخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون فعند ذلك غير الكتاب ọlọ́run lẹ́yìn gbàdá lẹ́yìn gbàdá ti gbogbo dáadáa tá a ti fún yìí tán tá a fi àwọn àmì tá a ti fi hàn yìí tán gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ ọba yẹn lẹ́yìn ọlọ́run tó fún wa wípé bàbọ̀lẹ̀ náà lè wọ ọkọ mi máa ń fi ha àwọn ọmọ ibi ẹ̀fí apáta oríbi màálùú náà ẹ̀fí òkú náà òkú náà òsì yìí gàdá nígbà yóò máa ń fi láwọn ọ̀rẹ́ náà bẹ́ẹ̀ lọ́wọ́ ìdíkẹ́ ọlọ́dẹ máa ń jò wọ́n yóò yí ayé àti ìyìnà ẹ̀dá tó ń ta ní ọlọ́run ti fi àwọn àgbẹ̀lẹ̀ ní ẹ̀rẹ̀ yẹn tí ó lóye èsì làákàyè lè kókó àtìgbà tẹ́tẹ́ bá mi bà lẹ́sẹ̀ kó tòun yíyá sí ẹgbẹ́ rẹ lọ tó lẹ́nu ìgbà tẹ́tẹ́ bá mi bà náà ló wá lọ pẹ́ lẹ́bà subhanallah ẹni ìkàlẹ̀ ẹgbẹ́ kalọ́ lọ́lọ́ láti pè é wọn ló lọ sí ìgbà rẹ gbogbo tí àtẹ̀lé fún bá ń sọ fún wa ní sẹ́ni wọ́n gbàgbọ́ ni wọ́n tẹ̀lé wọ́n béèrè àwọn ìbéèrè lọ́sọ̀tún ọ̀tún ọ̀tún láwọn ìbéèrè tó fi lè fún wọn àwọn tó wọ́n fi lè fún wọn. wọ́n béèrè àwọn ìbéèrè láti fi wọn kó káàdà sí ìbẹ̀rẹ̀ ìbàdàn ọmọ bá ẹni ní ọláwá ní kí wọ́n fẹ́ ná dàkàtọ̀ yẹ kó ń ṣe tọ́lọ́ ọ̀kà wá lórí ìlú tọ́lọ́ wọn bá tọ́lá ọ̀tọ̀ àti àmì láàrín ẹgbẹ́ lọ́wọ́ láàrín àkọ́bọ̀ ní àbúrò láàrín ọ̀lá ọ̀mà láàrín àkọ́bọ̀ ní àbúrò láàrín ọ̀lá ọ̀mà. àbájọ́ tọ́lá ó kẹ́ wọ́n lọ́wọ́ ọ̀dọ́ ọ̀ma ó ti gba ìwọ́dọ̀ wọn ní láti ọlọ́wọ́n bá ní gbogbo àdìgbò rẹ̀ ní ìgbé tọ́lọ́wọ́ kò sí ìka tí wọ́n sọ kalẹ̀ tí kọ́lọ́wọ́n bá fẹ́ àbí kó ní gbogbo ṣe òsì tí wọ́n sọ pé ọlọ́wọ́n bá ẹ̀rẹ́ ìgbé ọlọ́wọ́ pé ilé ìlú àbí kó jìnnà sí. lè amúlẹ̀ yẹn ń gbá àdáyà fẹ́ lọ́dọ̀ nítorí ìka tí ìfẹ́ tó fẹ́ kàlọ́dọ̀ nítorí òde tí wọ́n lọ́dọ̀ nítorí kọ́lọ́wọ́n fẹ́ nítorí ìpele tí mo kan ibi tí gbogbo àwọn ọmọ wa yìí lọ́mọ ọ̀lẹ́ ọ̀la ọ̀la ọ̀la ọ̀la lọ́mọ ọ̀lẹ́ ọ̀la ọ̀la ọ̀la ọ̀la. Bùkátà rẹ̀ bíyà ọlọ́sọ̀ rẹ̀ bù. Bùkátà rẹ̀ bíyà ọlọ́sọ̀ àná. Bùkátà rẹ̀ bíyà ìbùkọ́ bẹ́ẹ̀ dé ọlọ́sọ̀ ó Dáa ọ̀la wà nínú ọlọ́pàá wàlá àtọ́ máa. ọba tó bá yẹ kọ́ ọ. àwọn ọmọ akpẹ́lẹ́ agbẹ́jà àti wọ̀kọ́ ni àbí wọ̀kọ́ ni ọ̀rẹ́ ni àdẹ́sítòrò ètò àkókòtà àkókòmá ni wáyé màtàrà àtàbí bèbèrè wàkà òbí. àdẹ́sítòrò ọ̀wá rántí ni ètò àkókòtà àkókòmá ni nígbà tó ń fẹ́ lọ́wọ́ máa pé ọ̀fẹ́ kówó jọ ìtura òǹgbàjà ọ̀rìn ni nígbà tó ń fẹ́ lọ́wọ́ pé ọ̀fẹ́ kówó jọ ìtura òǹgbàjà ọ̀jà ni ọ̀nà tí ni nígbà tí wọ́n fi ọlọ́wọ́ wá kọ́ ọ̀fẹ́ kó èyí kẹjọ ìtura òǹgbàjà ọ̀rìn ni ọ̀nà tí nígbà tó ń fi ọlọ́wọ́ wá kọ́ ọ̀fẹ́ nọ́lá ọ̀fẹ́ níkù ọ̀fẹ́ lágbègbè àtọ́fẹ́ lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀jẹ̀ ọ̀dà. وحرمناك في ذكري وصومي وحرمناك في ذكري وصومي òun rántí ìgbà tó lé pé ní gbogbo ìgbà ní gbogbo àdúgbò lòun rántí ọlọ́wọ́ ìrántí ọlọ́wọ́ já lákàrin dàpọ̀ wọ́tọ́ mi bó ṣe dàpọ̀ ní nínú àwẹ̀ bẹ́ẹ̀ ni àná gba ìsìn bó ṣe gba méjèèjì ló gba ọjọ́ mẹ́ta nínú oṣù àwọn ìyá pẹ̀lú kéèlè ọgbà kódà nígbà mí ọgbà àgbàdájọ́ ní nínú àwọn àwọn wọn gba gbogbo àwọn àwẹ̀ tó dé sàkọ wọ ó fẹ́ wọ orí lọ́dọ̀ ọlọ́pàá ọba ẹni fi ọlá kí wọn gbé gbà tó lọ́wọ́ wá sí i tọ́nà wá sí dáadáa ẹ̀ lọ́ta tọ́ wá sí ọlọ́wọ́ wá lọ. sùhánù ọlọ́ni tó ń nàkọ́ sátìkú ló kókó mi ń bà ní lẹ́yìn kàtà tẹ gbogbo sátìkú yìí tán ọkàn yìí tó wá lè kúkú lẹ́yìn ìgbà náà ìwé tọ́ka yìí dé tọ́ka yìí wá sí òkúta nínú yìí tọ́jà tó kúkú wà sí ìkẹ́ ìyíra padà lára yìí kúkú èkú ẹ̀mí ìkúlẹ̀ kúkú ẹ̀mí tó wà kankan ara láti fi sáré mí báyìí sáré lẹ́yìn ìgbà tá a ti ti dáadáa fún yín tá a ti tẹ́ fún yín pẹ̀lú ibi àti orí ẹ̀ wá fún yín ìtẹ́fẹ́ kọ́ àtẹ̀yìn fún ọ̀rọ̀ ẹ̀ tó lè jẹ́ àmì tó tóbi tẹ́tù wa dàrú yìí pé adìẹ ní gbọ́ adìrọ̀ ní kúta pa adìrọ̀ ní pa adìrọ̀ náà lọ́pàá pa tó máa dòdò báyìí ọtọ́ káyẹ kọ́yẹ ká gba ọlọ́wọ́ bá gbọ́ ọyẹ ká tẹ̀sán ọlọ́wọ́ bá lásìkò lẹ́yìn ìgbà yẹn ó yẹ kí ẹ̀kọ́ lọ́wọ́ bá gbọ́ ó yẹ kí ẹ̀kọ́ lọ́wọ́ bá gbọ́ كنيجا أو الحجارة أو أشد قسوة ọkàn yìí ibi tó wá yẹ kó ló dé ọkàn yìí lé ní òkúta tàbí bẹ́ẹ̀ kọ́ àwọn àṣà tó wọ́n wá tàbí bá fi kọ́ ọkàn yìí lé ní òkúta gbogbo àjọyọ̀ ìjọ ọ̀rẹ́ ti ẹran tó ti tó bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ lọ́yẹ́ báwọn náà ní mọ́ ọ̀rọ̀ amagbe akọlọkọla wani lọ́wọ́ bíbí dínà obìnrin yìí ọkàn wò lé mú àbí ẹ̀kọ́ láti fi ni bí ọkàn wò lé mú yìí kí ọkàn rọ̀ púpọ̀ ọkàn yẹn ti wá wù ọlọ́dún ọkàn yẹn ọwọ́ àti pẹ̀lú ìyàtọ̀ ìyá ọtí àwọn àyà ọkọ̀ tó wá ọlọ́dún ọkàn yẹn ti gbogbo bí òkúta tàbí bẹ́ẹ̀ kọ́ òkúta tó rọ̀ ju ọkàn yẹn lọ ọkàn yẹn lè wù subhanallah ibi tó ka àwọn yẹn kọ láti gba òwúrọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá ìrìn ìtura ní ọlọ́ọ̀ni ọ̀gá wọn ó lé ó lé ní òkúta lọ ẹ̀ akọ̀tà àṣẹ yìí ó lé ní hàtà iná aláǹfà mi lè kàdé débi pé ó tún bẹ̀ ó lé lórí lọ ó lé lórí lọ. إذ إن الحديد يلين عند النار torí pé wá ti mọ̀ pé òkúta tabakọ̀ olùkọ́ bẹ́ẹ̀ náà ni òun náà tábà ti wọnú náà yọ tẹ̀ ọba iná àbí ẹ̀kọ́ tẹ̀ tí eré bá rí iná yọ lẹ̀ á ilé lé ilé olé olé olé yọ lẹ̀ ẹ̀mọ́ ẹ̀ tó ní tí eré bá iná òun náà rọrùn àbílẹ̀ ọkàn nínú wa lágbára lórí lọ. gẹ́gẹ́ bó ti lẹ́gbẹ̀rẹ́ tó lọ́wọ́. ajẹ́kẹ́lẹ́ awúrọ̀ wá nínú rẹ̀ kí ti ti méjì o kí ti ti méjì dábàá lérò pé àbá ti ti méjì fi sùn ní ìlú ọlọ́ọ̀ni tó máa kọ́ sáà ti kúrò. وقوم من بعد ذلك ذلك يومئذ فهي كالحجارة ودعك كثير نعم سنين أو أشد قسوة tàbí ká sọ ibi tá a bá fi ń pé òkúta yẹn péré ọkàn yín tẹ̀ lẹ́nu òkúta ó lè lọ. kété bí akọni àtúndì tàbí wípé àmì tó jẹ́ mímí ọkàn yín tẹ̀ lẹ́nu òkúta lọ ó túmọ̀ pé láwùjọ wá níbẹ̀ yẹn títí di ìbí jára torí àwọn olùmọ̀ wọ́n yà pa kọ́lọ́nkọ́ bá wà pé wọ́n pé ẹnìmíyà lè má nẹ́bẹ̀ wọ́n ti kó tó lè ti dùrọ̀ àwọn ènìyàn á fi tàṣíhé máa sábà kọ́. أي أنها إن لم تكن أشد من التجارة فهي مثلها أول ما يقع ìgbé awo tó wà níbẹ̀ yẹn sáàpù pípa láti ìgbé ọkàn ayé lè bí kò tiẹ̀ ṣe gbígbé ọkàn ayé lè bí òkúta bí kò tiẹ̀ ṣe gbígbó tó lè bí òkúta lọ wọn bá ti yorùbá gbọ́ yẹ ọkàn ayé lè gbogbogbò ọjà gẹ́gẹ́ bí òkúta bí kò tiẹ̀ gbígbé kó tó lè yó sí òkúta lọ ẹ̀rí pé kò tó máa àtàkì ìjọba kan náà wọ́n mọ̀ tó ní ìdùnnú ẹlẹ́ẹ̀kejì táwọn olùmọ́tò wọn ní tàbí kátó wípé ọwá láti wá ti ọ̀rọ̀ àkọ́kọ́ nílẹ̀ ọwá láti wá ti ọ̀rọ̀ àkọ́kọ́ nílẹ̀ kí lọ́rọ̀ àkọ́kọ́ ọ̀níyá ẹ̀lùfì ìyá ọjà gẹ́gẹ́ bí òkúta yẹn ọlọ́wà lórí rẹ̀ bóò láti wá tó bá ti tó ní pé ọkàn yìí ìlànà tẹkùn àjàdà nílẹ̀ lè kéjà ọ́ tọ́wọ́ ajẹ́ fọ́kàn ẹ̀yìn ọba tí ẹ̀mí e tó kúta tí ọba ní mo kúta lọ wà ní yàtí ìlú ha òní tí ọba tí ẹ̀mí tó kúta lọ àhá tí òkúta lọ sí bí òkúta gẹ́gẹ́rẹ́ ẹ̀rí tó kúta níbẹ̀ táwọn ọmọ lórí bọ́yá ẹ̀jẹ̀ mi ti gbẹ nínú ọ̀rọ̀ yẹn nítorí pé lọ́pọ̀lọpọ̀ alẹ́ máa ka lọ kí awọ́ bá wà á sọ pé sani ọlọwi kí ẹni ọgbà hadithi wa gbé ibi dìgbé sọ̀rọ̀ báyìí ní ọbí bẹ́ẹ̀ ní báyìí. ẹ wo nù dùn àwọn ìlú sọ̀rọ̀ nígbà tó bẹ Ọlọ́run bá bẹ Ọlọ́run wọn ní kún tẹsẹ rẹ àná àgbà ìkàmù ọkọ ìrù ní èké díìní wọn wà á ti wà á ti bá ti kàmú ní wà á ti bá ti kàmú ní lọtú ọkọ á ti lè yí wọn bá ti lè yí. أو قال ذلك لقد قلت عاجل للتعيين أو عاجل للتعبيطه أو بين فالعاجل جاءت العاجل يكتما دين معاني عن بشر ṣùgbọ́n bíbá yìí àwọn ọlọ́pàá wa sọ̀rọ̀ bíbá yìí lè lè méjì lè lè méjì ìtumọ̀ àkọ́kọ́ tó gbé wa òun náà ni wípé ọkàn yìí ìdè ló ṣe kí ni o ló dàgbára ju òkúta lọ. ìyẹn ní bá ti tó ni pé ọkàn yìí ṣe gbogbogbò bí òkúta tí kò sí wípé olóògùn lágbára ju òkúta lọ. ìtumọ̀ ẹ̀sẹ̀ kejì ni pé tọ́kàn yìí ọ̀pá tiẹ̀ wá lè òkúta lọ́kùnrin nílé òkúta ṣẹlẹ̀. ọlọ́run bá jọ lára rẹ̀ jọ ọsọ lè fún wa bẹ pé ọkàn wọn lè tuntun wọn bí ti sáwọn olùmọ fún wa yìí títí lọ́dà gẹ́gẹ́ bí gbólóhùn ọlọ́wọ́ ọba ìrètí ọlá tó lọ pé wà á mú sàlùmá ìlà ní àtìláńgbé àwọn ìlàtí lóòrùn ara nàbí wáyé fún sàlẹ ìfọlá ìfọlá olóòlà àti àwọn ẹ̀dá àti bí àtìláńgbé ẹgbẹ̀rún lọ́nà ọgbọ́n ní ọdún náà ọ̀nà ọ̀dà àti awo yasi duun àbíkó yasi lé awo bẹyẹ awo adi kele kabini yali akuba tuntun ní lana alasi ẹgbẹ̀rún àwọn èèyàn bíbí tuntun tó tẹ́lẹ̀ yìí táwọn tá alasi ọba ju ẹgbẹ̀rún lọ àti tí wọn bá ju ẹgbẹ̀rún lọ náà kọrù lọ wọ́n ti wọ ẹgbẹ̀rún lọ́nà ọ̀rọ̀. Sọlá àwọn ọ̀rẹ́ yẹn kò ṣe wá kò náà nìyẹn. Ọlọ́run wá ní pé وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن من الحجارة لما يتفجر منه الأنهار ìta àbùtọ̀ yìí kébì kò tiẹ̀ sí wípé ọmọ ilé kókó dúdú òkúta dúdú òkúta gẹ́gẹ́ fún ara rẹ lọ ìdí tàbí sọ kọ́kàn ilé bí lọ òní ni pé wọ́n ní ìtàgé ẹni ìdá wọn ti dájúdájú pẹ̀lú òkúta làmà ayáta bá ti àwọn ẹni wọn ṣe àti náà sẹ́gbẹ́ omi ó sì akérèmọ́ kó lóṣù lára rẹ̀ rọpọ̀tà àbáyé lọ́wọ́ rọpọ̀tà lẹ́gbẹ́ ẹ̀kẹ́ mi gbé omi ó sì o omi ọmọ sùn jáde lára rẹ̀ omi ọmọ sẹ jáde lára rẹ̀ a ntọ́ba wa fi kó òkúta tó fi sẹ jáde lára rẹ̀ ọkọ ajẹ́ kó òkúta ní ọ̀rọ̀ ju ọ̀kan di ọ̀kan di ilé ju ọ̀kan ajúwò òkúta wọlé lọ. Tura mi rẹ̀ láwọn oníkiri ti olú lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá wọ́pẹ̀ lẹ́yìn ká ẹ̀kẹ́ rẹ̀ méjì àpáta ní sùn jáde. Ìyẹn ni pé má ti bẹ níbẹ̀ yẹn láti ìlànà yìí máa ti mẹ́mẹ́ yìí ó tún máa gbé máa bọ̀ sórí ni àdínú ẹnu òkúta èyí tó ṣe wípé ìmáàlì lẹ àwọn ẹlẹ èyí tó ṣe wípé ọ̀gá amáṣẹ́kí o ìyàmájáde rẹ àwọn tó ti máa gbé lọ́pọ̀lọpọ̀ láwọn ló wa láwọn ló wa bí ìṣe tó àbẹ̀lẹ̀ tó ṣe. àpẹẹrẹ bẹ̀rẹ̀ àwọn ọkọ̀ táwa náà máa rí táwa rí ó dẹ̀ wò wọ́n bá gbé kànga báyìí wọ́n bá lọ kan òkúta wọ́n ti ṣe wáyé tàbí bíláàkì ìwé bíláàkì yẹn ya wèrè wọ́n bá bíláàkì ìwé máa gbà wọ́n wáyé títí máa gbà tí wọ́n bí lọ kan omi nínú àpáta báyìí sẹ́yìn àbákọ̀ọ́ ìwúrọ̀ lẹ́kọ̀ọ́ pé kí wọ́n pè lókùrọ̀ ẹ̀mú tí ó fi ojú fún fún sẹ́yìn wo mi bí a tẹ́ bá gbé sọ báyìí wọn gbé lágbájá a ah, ó tó kù bọ ní ìtẹsọmù díẹ̀ láti ra àjọ lọ tó a níbẹ̀ táwọn ìlú ti gbé lò ó ta ìlú sómi gbé sómi nílùú lọ Ìlọrin àwọn sójà ti ń àwọn ẹgbẹ́ lọpọlọ ọbẹ tó ọbẹ ìlú tó ọmọ àríwá yìí ẹgbẹ́ tó ti ìbára kì olùwàgbẹtọ tí ẹ bá náà ní ìjọba wà lọ tọ́ba fi títí àlọ́ inú àpáta náà ìwé ọmọ gbọ́ tó bí ọmọ tẹ wẹ́lẹ́wẹ́lẹ́ mi. bẹ́ẹ̀ bá jẹ́ yẹn ìyàgbé kọ́ lórí àdéhùn àwa yìí òtò ti bẹ̀rù lórí òkè kékeré kan náà wọ́n pè ní gbọ́mọ fíà tí ìbá wò lórí yìí nínú àpáta bá. تبارك الله وتعالى ويخلق ما لا تعلم oríṣiríṣi kan lọ́wọ́ ta oríṣiríṣi kan lọ́wọ́ ta lọ́wọ́ ta kọ́lá wa omi fẹ́ lókè omi ó wà nínú omi lọ́nà sọ fún wa pé ìfẹ́ nínú nínú òkúta ó ti fi làmáyà tẹ́fà jẹ́ omi ìwé ìlànà ìhà tó lé bí àwọn abirimọ̀ kúrò ó sì ti di o wọn mọ tó jáde ìgbà tó bẹ mọ tó jáde látara rẹ. bákan náà wọ́n yẹ ká níbi ha làmá yẹ ṣá ọ̀rọ̀ wáyé kò tóbi ní òlì máa. Ó sì gbẹ̀ nínú rẹ̀. Òkúta tó ti fi yọ̀ pọ̀ fífọ́ tó wù kọ́ báyìí. Ìgbésí jáde nínú àkókò pẹtọ bóyá wọn gbẹ bọọbù kan wọn gbẹ kàga kan wọn bá lọ lu àpáta lómi ọba tó jáde wọn yà á ibi ẹni tí ti dá omi yóò di ọwọ́. tòwé bẹ ní òkúta bẹ́ẹ̀ sẹgbẹ làmá yẹn ṣe àpò yóò pọ ọyà kúrò ní ìlú náà ibi ó sì tún máa jáde ní ìrìnàjò náà gẹ́gẹ́ bá tó ń tẹ̀lé nínú àwọn òkúta òkú àti àwọn olùgbẹ́gẹ́ rẹ̀. wọ́n yìí ń ná nínú àlá máa ń láǹdẹ̀kù ní wọ́n ti yá sí iná. olùgbẹ́ nínú àwọn òkúta tó ti bí àwọn òkúta wọ̀nyí làmáhàyà àbíkù èyí tí ó jábọ́ òkúta tí ó jábọ́ bẹ̀rẹ̀ lásòkè yẹn ni pé lórí àlórí òkè tó wà títí ní sámà wọn lórí òkè tó wà yọ jábọ́ bí wọ́n ti yá ti lá ẹ̀rọ ìgbòho lọ ìpayọ̀ lọ ìparí yọ lọ́wọ́ ọ̀pá ẹ̀rọ ìgbòho lọ́wọ́ ti di olóko nàná ìjábọ̀ wọn náà wọ́n rí ẹsẹ̀ gbọ́ pé àwọn òkúta kẹta ní lólókè ẹ̀jọ̀ kàmọ́ rí bọ̀ kí ló gbé ṣubú kí ló tó atẹ́kùn fẹ́ ni atẹ́kùn ọ̀fẹ́ sẹ́ni ká fi ká sí ẹ̀ka kò fi ká sẹ́ni kò dé sí àwọn òye débi tó wáyé ẹ̀ka ìkókòtà yọ̀ bẹ́ẹ̀ ní ìdìbò ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ọ̀nà òkúta tí ọ̀wá lẹ̀ tí ìbẹ̀rù ọlọ́run fi wá wọn níbi ìdìbò yìí tí wọ́n ti tọ́ náà ti yí tó lè ju òkúta lọ lórí àbọ̀kàn ìdí ẹ̀wá níbi òkúta tí ọ̀wá lẹ̀ tó òkúta lọ. àtẹ̀sí àwọn nǹkan tọ́wọ́ wọn bá dá tí wọ́n jẹ́ àti sàmàdá àwọn nǹkan bọ́ lọ sí ìdí ìbẹ̀rù ọlọ́wọ́ wà ní ọkàn tí wọ́n náà ìbẹ̀rù ọlọ́wọ́ a máa wà nínú ọkàn. eléyìí ti déédéé ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá ilé kí ọlá sọ nínú Suratul Hashr yìí pé لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس ولو أنزلنا هذا القرآن على جبل لعرفنا القرآن كان يأتي بمثله lókìkí lórí òkè láwọn òkè ńláńlá làwọn àyíkáwó kan ṣe rán mùtàkọ ṣe ó rí bí ìbẹ̀wò wo òkúta náà kò dé náà ìbẹ̀wò wò yóò sì gbọ́ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó ti ti dára rẹ̀ tó kúra rẹ̀ máa ń ti bẹ lára rẹ̀ tẹ ha tó kú yẹ lára rẹ̀ náà lọ́lọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kúra ní tẹ̀ lákàtì rẹ̀ náà lọ́lọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ́lọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pé ọ̀rọ̀ tó tóbi ni ọ̀rọ̀ ńlá ni àlùkò máa ń tẹ̀lé ọ̀rọ̀ lọ́wọ́ bá tó dá wa ọ̀rọ̀ ńlá ni. tó sì wọ̀ ọ́. Wọ́n á náà lórí kálukú yìí á ti wọ̀ kan yìí. Ọlọ́run tẹ̀rọ mi ẹ̀ á ti wọ̀ Ọ̀pọ̀lọpọ̀ ọkàn wa ní Kùránì wọ̀ ìbẹ̀rù ọlọ́run sí wọ̀. Ibà pọ̀lọpọ̀ lónìí, ibi ayẹyẹ ni ọmọ wa káàkiri pé mo fẹ́ báyìí ká ó gbé kọ̀ọ̀tà. Fẹ́ bá ń ka Kùránì bẹ̀rẹ̀. Subhanallah lọ́lọ́gbà sọ ilé afẹ́sẹ̀ fúlàmù wẹ̀lẹ́ láti nìyà ìdí káwọn wá sí láti láti. bàbá ọmọ bàbá yẹn fúlàmù tẹ̀lé ọ̀dà wọn fà ẹjọ́ gbà wọn láti ti wà àfa àtàtà ti wà ń bọ̀ ọ̀hún tí wọ́n dàpọ̀ wọn ní ọjọ́ yìí ló bẹ́ẹ̀ ká wọn ní ọjọ́ yẹn. fúlàmù ò sí bẹ́ẹ̀ á ah! ṣe bá mọ ìgbà tó fi ti èso tó ilé ìtòtò lọ́wọ́ à ah, ẹ̀dá ẹ ẹ ẹ bá wọn fún un sọ̀tà. níṣẹ́ tó ní ìfi kúránì ni. káfíń ní ti ti jọ́ káàbí ẹgbẹ́ bá sọ fún ayé pé inú ọ̀rọ̀ tí wọ́n lò ní plé ni wọ́n lò ní gbogbo kúránì ti plé yọkà sọ pé à ààrẹ nígbà àdébíyè ní ìjẹ̀bà lónìí sákọrin ní ọ ìjọba wa ló fún ọkọ irú plé wo lẹ́yìn kò yẹ ìyá mi afẹ́sàgbọ́n á dé a onídé lọ́dọ̀ àwọn ọ̀daràn lùkúrá ní ìyá wa rẹ òkè òkú kálukú wa ti di pẹ̀lú. tóbi díẹ̀ tó jẹ́ kó táàpù ti gbẹ́ lórí wa kó láti pàdé kó láti yẹ ibi gbogbo ẹ̀ bùlá ti dé lórí àwọn ya ya ya tẹ̀lé ní àwọn ẹja wọn tẹ̀ mọ́lẹ̀ bí wọ́n lọ yìí. sọ̀rọ̀ náà wà ní àlàáfà kékeré. ọ̀rọ̀ tó fi bí òkè bí ò lè nira bí ò lè rìn bí ò lè wájú bí ò lè wẹ̀yìn ọlọ́run ti ta láti ọ̀dún láti rí rẹ̀. ìbẹ̀rù òògùn yóò sì kọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ látara parí ọlọ́run wà ní ìlà. ọlọ́tọ̀ tí kálí àmúta lónà apẹ̀rẹ̀ lélẹ́yìn apàwọ̀ ní apàwọ̀ lẹ́yìn ẹ̀mí tí ẹni bá jẹ́ tó ti pẹ́ wò rí ẹ wò yìí sí rárá yìí. ọlọ́run bá ilé kẹlá sọ fún àpò ibi báyìí náà yẹ pé yóò kó wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́dẹ bó ti sọ nínú àyà àti nàìjíríà pé òkè àmà òkúta ti ti kíni òkú gidi máa jáde lọ òkúta ti bọ́lẹ̀ àkọ́kọ́ wẹ́lẹ́ ní àtúmọ̀dá yìí lọ láti lè jábọ́ látòkè látàrí ìfowó lọ. bẹ́ẹ̀ náà ni nínú rẹ̀ láàbò fi mọ̀ wípé agbára ọlọ́run ọba ìrètí ọlọ́tóbi ọlọ́run ti kú òkè láǹfààní wípé kíbẹ̀rù ọlọ́run kò mú ó sì fọ wẹ́lẹ́wẹ́lẹ́. òun náà ní nípa nẹ́ẹ̀dì wa Musa alayhi salatu wa salam nígbà tó lọ́wọ́ ọba ìrètí ọlá ti bá Musa sọ̀rọ̀ náà ọ̀rọ̀ wọn ti áríyí ìnáwó ìnáyí ó ní wọn lọ́wọ́ bá mo bẹ̀rẹ̀ yé kí ilé ọ̀ oleh mọ̀ máa kọ́ gbogbo wa á wíwó sì dàbí rírí abẹ́ ẹ̀kọ́ ni sẹ́nu pé gbàtọ́ bá sọ̀rọ̀ láti fi kárí ra wa àákọ̀rọ̀ rẹ̀ tẹ̀sí ra wa. bí ọba jọrọ bí aná àjọrọ àtẹnáńtẹ gẹ́gẹ́ bí kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ. ó ní bàtà dájú náà bí náà ìkọ́ mani tayammamu jahilun adani wa abani wa hadha kitabi leta tino kwa iwe naye ono ni yao ni ono ni mwite kwa kile uji na baada ya leo mambo bila taidi ni kwa kama baada leo kwa masoko ni pa sisi kwa ndio mle mtesi wadawa ti badele hiyo ti ti ndio wasodore torí pé wọ́n fi àjà ní ìmáàní náà bá wọ́n mi táyà ọjà yìí kí lọ́wọ́ á ti tẹ̀lé wọn tí ìbálẹ̀ wa ọ̀yẹ́ kí n tó kúrú àti tẹ́lẹ̀ yìí o láti fi lẹ́la eléyìí náà fi yé wa yé pé lọ́pọ̀lọpọ̀ báyìí bí èèyàn bá sọ̀rọ̀ báyìí bí èèyàn bá sọ̀rọ̀ báyìí ẹ máa wọ ọkùnrin ní ìfọ̀n bá sọ̀rọ̀ bóyá wọn kà mọ́ra lórí fóònù tàbí lórí nẹ́ẹ̀tì tàbí facebook tàbí lórí whatsapp káwọn ti mọ́ra wọn yóò máa wọ ọdún ìwé rà ní àgàgà tó bá lọ jẹ́ òkúta tó yẹ insha Allah mọta kọ péjọ ká máa pàdé jọkẹ náà lápò tó méjì láwọn ará ọ̀tá ìdílé ìdílé àti ìdílé àṣírí ìbá àti bá rí mu òkè ọlọ́run kọjá kó tó ti máa bá yín pàdé kọjá òde tó máa dá ìyẹn wá jẹjọ sọ fẹ́ pàdé lọ. torí sí ẹ̀kọ́dọ̀ máa bẹ lọ́ọ̀ni pé ọlọ́run jẹ́ kó jẹ́ pé ọjọ́ tó ga jù ní ìgbésí ayé ìgbèlú lóde ti máa bá ọlọ́run pàdé. ìgbọ́n ọjọ́ tá a bá kó mẹ́lẹ́ka tí ó ní fẹ́ wá pàdé ṣe á mo ti lọ́jọ́ láyé ọjọ́ tó gbọ́ nínú ìgbésí ayé mo máa jẹ ọ padà lọ bẹ níbo lọ máa jẹ àti bó ti máa jẹ lọ́la ó ti padà lọ bẹ ní ibà kan padà kábà máa tó gbogbo ọ̀rẹ́ àbóbìnrin kọ́ ni àyà padà kábà máa rẹ̀ báyà pé lọ́sọ̀ pé ijó tó pa pàdé ló dá àtúmọ̀jú ayé rẹ̀ á ah, yẹn díẹ̀ o yẹn o èèyàn gbọ́dọ̀ sọ pé lọ́dá àdúgbò ọ̀pọ̀ dé tí mo ti gbádùn jùlọ ọjọ́ ayé bàtí mo gbéra wáyé bàtí mo gbéra á títí kárí ra báyìí á ẹni tó wà bíi ìbẹ́ ọjọ́ tí mo dùn ọ̀dà lẹ́lẹ́ mi ẹ̀ dání yóò tún lẹ́nu mi náà èmi wọn nàbà wà mí yóò tún lẹ́nu mi náà nínú yóò tún inú yóò tún dún jù tọ́ ìbàdí àtẹ́ni mọ́tà ẹ̀yìn ìṣọ̀lá ìṣọ̀lá tó dé ní ìkọ́jú ẹlẹ́dàá rẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà máa wọ́n rọ́ọ̀kù wọ́n tẹ́lẹ̀ náà rẹ̀ ti sọ̀rọ̀. قال رب أرني أنظر إليك lẹ́dà lẹ́dà sí ìlú ọ̀rọ̀ ètò bàbá sọ̀rọ̀ mi lẹ́yìn ìdí ìjà sọ̀rọ̀. Ọlọ́run ni láyé láyé láyé láyé táyé òkèlè jáyé wa láti àwọn òkèlè yìí láti àbá sẹ́ríyà lè tẹ̀lé gbére láyé ìlú òkèlè. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún àtẹ̀lẹ́wà mọ́tà. عليه الصلاة والسلام الله وعلي ولكن إلى الجبل فإن تفضل مكانه وسوف تراني الله نبي لكن انظر إلى الجبل سبحان موسى ما هو فيه ẹ̀kọ́rò òkúta lásọ máa wò ó sẹ̀mọ̀gbà sọ fún apẹ́tà bá dárúkọ òkè àdárúkọ ẹ̀túlẹ̀ òkè tó kéde nílà sọ ẹ̀túlẹ̀ ni ilẹ̀ tó kéde lásán ẹ̀ bá délé ẹ̀dàkú bẹ̀ àbí ìwé ẹ̀dàkú bẹ̀ wọn ti dá fún bẹ gbọ bá dé ìgbẹ ìdè ìlànà àdàmọmọ ìkọlà sọ olóògbé kọ olùgbé ẹdúlẹ làwọn ẹyẹ tó ń gbé ní àwọn ọjà fún bẹ tá a bá ń sọ òkè ní ẹsẹ mọ pé àpàtà tó ti dẹ kọlọkọlọ kó dàgbà tó ti gbé àtòrò láti kéke yó ẹwù kí agbèrè kéèyàn kéèké ní wọn má gbé òkè ìgbàdàn wọn ní kí n bá tó ń lẹ àwọn ọmọ wọn lè lórí mọ wọn mọ sálà kó rọrùn bẹ́ẹ̀ o èyí pé sẹ́wọ̀n pé ìlú táwọn yìí sẹ́wọ̀n ìlú táwọn yìí bí gbogbo ẹ̀yìn kòtò táwọn yìí kò ara táwọn yìí kò àbẹ́rẹ́ ní taba ẹ lọ kọ́ ẹ lọ bí wọ́n ti dé òkun yìí àbódókun bá tètè lọ́nà bàdà ẹ wo kọ́nà yẹn gbogbo ti lọ lókè lẹ́kọ̀ọ́ pé àtẹ̀tẹ̀ ah, táwọn lọ lókè lókèrè mọ́ ní ìwọ́ òkú ti kọ́ pẹ̀ lọ́bẹ̀ ẹ̀kọ́ ìdẹ́rù tẹ́bí ti lè kọjá alákàtà mi tẹ́bí kọjá ẹ̀ sálẹ̀ lẹ́sìn máa wọ ọ̀dà lẹ́sìn máa wọ omi tí ọ̀dà ọ̀dà tẹ̀lé tẹ̀lé tẹ̀lé lẹ́sìn máa wọ táyé lọ́lọ́ ṣùgbọ́n kí ẹ tó di ojú táyé ní tẹ́sí ìbìrì ẹwà ti kọ́ ó rọrùn bí ìrì àwọn agbègbè kan bẹ́ẹ̀ bíbáyìí náà tẹ bá gba ọ̀nà ọ̀nà ìjẹrẹ ẹlọ́sọ́nà dúró ọ̀lọ́gba ọ̀nà ọlọ́sọ́nà àbúgágà kẹlẹ̀ àwọn àwọn ewu kan bẹ́ẹ̀ tó ti kéde bá ti bẹ̀ báyìí iná tó bá taná lóko mọ̀ sọ́yìn náà ìyàrá ti ti bẹ́ẹ̀ lé Musa alayhi salatu wa salam wípé wàlá kíndé kúrò yìí láti jábá ní máa wò pé ìwé máa wò. Fọ̀lì ní sábà wọ màdá àwọn pàtó pàtó wọ́n ní sókè yìí ọ̀bá mi ra. Ìní sábà wọ màdá àná tọ́ba dúró táyé rẹ̀. Dígbé ìbò tiwa náà ló ti dúró. Àhá. Pàtó pàtó pàtó àwọn àfa àmọ́ sáwọ́ wà lóde. Ètí sáwọ́ pàpà wọlé tọrọ títí ìlànà wọlé sọ pé tàtàrọ ìdíjẹ kékeré kódà kọlọ sọ pé tàrọ ní lásán kọmọ fi tì náà tàrọ ní ó rí mi ọ padà rí mi ọ padà rí mi tàtàrọ ní kọfà já kọfà já ẹgbẹ́ yàtọ̀ sí ọ rí mi tọ́ba já ọ rí ṣùgbọ́n tá ò bá ah, ọ̀nà jí tó ṣe pé lẹ́yìn ilé tó àkàtà yẹn bá tó dúró náà fún yìí o ọ̀nà ìgbà ah, tó wà tààrà rẹ̀ tọ́ba pẹ́kẹ́tẹ́ kan rí tọ́ba wá padà já ọ̀ padà yìí. subhanallah bọ́lá ń sọ fún àdéhùn sáyẹn àdéhùn sọ̀rọ̀ àdéhùn sọ̀rọ̀ kí wọ́n tẹ̀lé. فلما تجلى ربه للجبل جعله دكا وقوله موسى صعقا ọlọ́run bá ní bí فلما تجلى ربه للجبل جعله دكا وقوله موسى صعقا ìgbà tí ìtajà rọ̀ fún ẹlẹ́dàá rẹ̀ ọ̀hún àti àpáta. جعله و وجعله دكا pada yang kokodan subhanallah kepada kokodan wa kharra Musa Musa bulu ya udah gede ah kalau tahu yang kayak gini kepala dia berarti kalau salah ọba ti bọ wájú ló tún bọ yìí balẹ̀ torí tó ń bọ wájú ló máa ń bọ lẹ́yìn bó ṣe ń gbọ́ lọ́sùn lọ́mọ gbọ́ ló ń jẹ́ ìgbà tó ti ti yọ̀ lọ. bánẹ́bí musa ayé sọlá tó sẹlẹ̀ bó ṣe di ọkùnrin takutako tó sáyé sáyà tọ́lọ̀ fún láti di ara tó kù lálàáfíà bí èsì dé rẹ̀ ọ̀rọ̀ mọ́tà náà anabi musa alayhi salatu wa kita pakai begini walam saja tahu kulit siapa ni jangan aku dah ah ibu pulau kan yang diwalinya jadi pi ọkàn yìí ó lè pọ̀ láì ní àti ìpèsè àjìnà gbogbo tọ́kara ló kọ́ ọkàn yìí lè yí padà gbogbo tó tutù ẹ wá dọ̀ màá lọ́ta kàlẹ́ ọmọ kìnnì màá lọ́ta bẹ́ẹ̀ ó kú bẹ́ẹ̀ wọ́n gbà ti dè màá ti ọmọ kìnnì yẹn màá lọ́ta lọ́mọ tí wàá bẹ̀rẹ̀ olóní bẹ̀rẹ̀ ní àti tọ́ba yà lórí ìdúró ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ màá lọ́ta fẹ́ẹ́ ní máa ń sìn níbẹ̀ ìfẹ́ tó ti ní àbùkù ní múra rẹ̀. الهوى لغو الهوى بالعين وطريق الهوى طريق الهوى أفنيت الهوى لهو الهوى بعينه كل وقت الهوى لهو الهوى بعينه كل وقت وطريق الهوى gbogbo ìlanimọ́lẹ̀ tí ìfẹ́ ẹnu máa ń lanimọ́lẹ̀ ọ̀rẹ́ àwa ni ìlanimọ́lẹ̀ àkùnrin náà lọ́la nìkọ́lẹ̀. tọ́ ọlọ́wọ́ bá tí ọlá ní kàbí lọ wà sọ̀rọ̀ ìwọ̀n pé pẹ̀lẹ́ máa ti dẹ́ta lọ gbogbo yẹn jẹ́bẹ̀ sọ́ọ̀rọ̀ jáde kó dájú ká Musa tẹ̀lé o òkè fọ́ ọ̀là máa fà mọ́. Wàlá máa àwọn àgbàgbà àdàtò ní àná àkókò ilé ọ̀hà tó àná àkókò ilé ìgbà àná ọ̀gbà tó lé mu sí. Nígbà tí àdébí mú sátáyà, ó ní sòmí ààrẹ. Ní ma fún ọ lọ́wọ́ bá. Ní ma fún ọ lọ́wọ́ ẹni ẹni tó lè rẹ tó lè rẹ gbọ́dọ̀ ló padà sọ̀rọ̀ wọlọ nípa kíni sọ̀rọ̀ tó fẹ́ orí ọmọ má kì í lé ọ. wàá ní àwọn ọmọ ìlú mi ní àkọ́kọ́ ẹ̀tọ́ pa àkókò ìlú rẹ láyé ẹ̀rọ wa. àwọn kan wá ní wọn ní kò ní ìkẹlẹ àwọn. wàá ní ìdí òróró báyìí tó dàpọ̀ paradàlà ní ọ̀rọ̀ oníṣẹ́ ikọ́ mẹ àdúgbò yóò lójú ọ. sùhánù wọn bẹ́ẹ̀ ni àwọn bíyà yẹn ti kọ́ lọ́dọ̀ wọn. màá yẹ sọ̀rọ̀ bí bí ààrẹ mi kọ́ lé ní àbí ẹ̀ka ẹ̀yọ́ wọn. ó ní ìrọ̀ àìsàn rọ bí mo rí ẹlẹ́dàá mi bí àìní ìkọ́lé ní pẹ̀lú ojú ní ọ̀kan àti ojú ojú rẹ̀ kò lè rí lásán ẹ́ àtúhà tó fi ní nǹkan tó lọ́pọ̀ àwọn oníbìrìbì ni ìrẹ̀ fẹ́ gbó wọn lọ ìbílí yóò wá lọ́la ẹ̀ gbó wọn lọ. Àdúgbò ẹ̀ wá torí pé òwe lọ́wọ́ ti wà ìdára tó náà kọjá máa kò sẹ́ni kàfẹ́ ọ̀pá lọ́sùn náà ní ogun gidi sínú gbèsè ayé tí ó lò sínú gbèsè ayé tí ó dà òní rẹ̀ kọ́ ikú yọ wọn lè gbogbo ni gbogbogbò báyìí torí kọ́kọ́ yìí pé aha súnmọ́ láti wọn gbọ́dọ̀ kọ́lé yìí láti dà láti yàrá ti mọ́ ọlọ́run yìí láti dà sọ́nà òtítí kékeré rẹ̀ ẹ̀ kékeré náà dáa lọ́kọ̀ọ́ súnà kékeré yẹn ti ẹgbẹ́ bídíà àkọ́kọ́ orí ìbúrí bídíà kékeré rẹ̀ kátó àbòjì pọ̀. òkè ní fọ́ yìí Yo ẹ mọ̀ kàlá kàtúkà wọn bá kó tó ní áà ní tẹsíwájú yẹn ní tẹsíwájú yẹn ntọ́gbà lè lọ́dọ̀. sọ́kà ti wá wáyé bẹ́ẹ̀ ọkàn wò rí bẹ́ẹ̀ ọkàn wò rí bẹ́ẹ̀ ajé kíkà padà lọ́rọ̀ tá a bá wa sọ ní kọ́ńtà lónìí dáadáa kó o ní jẹ́jẹ́ mọ́tàlá fún wa lẹ́nu ọ̀rọ̀ àlùkò kan ní. sẹ́nu ìyá lọ́sọ̀rọ̀ ìlà wà nínú. tìláwà lásán wọn kàn kàtàkàtà lásán àbí wọn ti ń ka yẹn tuntun máa lẹ kó tó mọ ọkọ àwọn àwọn ni wọn ti ń wú yẹn sí ní wọn ń gbé yẹn wú nínú gbèsè ayé wọn bí a ti mọ dájẹ kiri nínú mílò nínú gbèsè ayé tí mo ti jìnnà kiri ta kíkà sí wọn wọn ti ka kura ni yàtọ̀ sí wa táwọn tí wọn kọ àyà máa wọn ha wọn mọ wọ́n lò ó gbọ́ sí tó gbàdá. ẹlòmíì ló wà yọ ha wárakọ̀ wárakọ̀ lọ ìgbà tó ẹlòmíì ọ̀ka bàjẹ́ lójúmọ́ ẹ̀mí àdìsí rẹ̀ tọ́lọ́ pẹ̀lú mi láàrẹ̀ mẹ́ta àkàlà náà onídìmọ̀ ló lè yára bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́kọ́ àwọn Somalia kan yẹn ní Sudan jẹ́ ìmọ̀ àríwọ̀n báyìí kò lè kò lè fàtìjáde láì tó lápẹ̀rẹ̀ ákéde ní. tó bá tọ ọwọ́ tó má gbé ní ìdí báyìí ẹ̀ kọ́kọ́ náà ìdí bá wọn tó má ti ń sọ̀rọ̀ láti wọ́n mú kàyé ó súnmọ́ lọ́wọ́ ní àwọn ẹ̀kẹ́ wọn wà ní àná. tó bá ti tọ tó má gbé ní ẹ̀kọ́ tẹ̀tẹ̀ gbé ó jẹ́ ọjà ìlú. wọn hábà lọ́nà yẹn wọ̀. tẹ́lá sọ pé iṣẹ́ àwọn ló sì ti bọ̀ wọ́n bẹ̀rẹ̀ tẹ̀sí dábàá. tó bá ti kùtù wọn dà wọ́n. nígbà ọjọ́ pé gbàdúrà wọn máa wà ní ti pátá ní ìlú ní àbúrò àjò. àsìkò táwọn ti rí yìí bẹ̀ ilé gbọ́dọ̀ àjò àsìkò táwọn máa ti pátá ní ìlú à àwọn ti hà. ẹni tí ọba ti àbúrò àjò lọ́dọ̀ lè tọ́ bẹ́ẹ̀ sọ́jú mi ká kọ́kọ́ mọ̀ ìhàkùnrin àti títí ìṣe ìlú lọ́dọ̀ ọ̀ àkùnrin àti àtẹ̀yà. kódà tí ọba gbé Sudan yẹn táwọn yẹn bá wọ̀ ọ́ àti nàìjíríà nàìjíríà ni ọ́ bẹ́ẹ̀ àdàhà ló kúrò báyìí wọ́n rò pé ìjọba rẹ̀ láti wáyé. masha allah gbogbo ọmọ tó bá àwọn tí kúrò àti wọn jílẹ̀ dáadáa nínú ọgbà yẹn nǹkan bíi sixty four countries lọ́wọ́ àti ọgbà wáyé bẹ́ẹ̀ bí international international university tó fi lórí àwọn amẹ́ríkà nàbẹ́ bẹ́ẹ̀. kò sì sí àwọn ẹ̀mọ́ yẹn tí wọ́n bá ti rí ọba ìpè tẹ̀lé ní ansa philippine philippine philippine àti ìlú ẹ̀yà ọmọ philippine àti ẹ̀yìn. òun ti mọ lórí ẹ̀ tí wọ́n ti mọ wọ́n ní ìrìsí tí wọ́n ti ń ga wọn wọ́n ti mọ yìí bẹ́ẹ̀ lábọ̀ yìí ti rí bí irun oníkálukú ṣe rí wọ́n fi mọ̀ gbókàlùkù ṣe múra jáde ẹgbẹ́ lọ́ọ̀dì ni wọ́n ti òkèlè àwọn kan bẹ sẹgbẹdẹ sẹgbẹdẹ báyìí mo ní ká ló gbẹ wọn bí ìdílé òkèlè yìí masha Allah àtàhàbẹ àtàhàbẹ ọlọ́ọ̀ yà kọ́ ẹ̀lẹ́ náà òkú wọn bá pè ọ́ àmì ìgbàgbọ́ òkè gàgàgà ọlọ́ọ̀ ọmọ àtàkì dáhùn gbogbo wa náà ti wọ́n ti bẹ́ẹ̀ ká sí àwùjọ àwọn àti àwùjọ àwọn ìmọ̀ṣẹ́ àlọ́ọ̀. أنا ما أقبله كيف أنا ما أقبله كيف ìdáwọ́ ìsọdá tí kàmí ìfẹ́lẹ́ ti àtàjà ọ̀dà lọ. Ìgbà wọn yẹn rí owó tá a rí. Ìhàlọ́. Tọ́ Alukùránì kẹ́yìn nìyí ẹjẹ́ onítùmọ̀ náà lè ṣàyẹ̀ wá. Àwọn kan wá dáhùn ká sí ẹgbẹ́ tí ò jẹ́ pé sákàjà lásán là ń ha sọ̀tún ìtumọ̀ rẹ̀ dá wọn nílé o. sálọ̀ka àtìbíyàn bí àdá mi kámẹ́lá ti kúrán lè ní má mi náwó yìí ọ̀hún ọ̀hún sálọ̀ka. pé sísàlàyé àwọn ẹ̀kọ́ tó yẹ kó wà fẹ́ tó gbé kúrán dání. ṣé lásán lẹ ló fi alùpùpù àjọ wà á jọ gbé ìdè pẹ̀lú ẹni rẹ̀ lẹ́nu àti ìlú wọn pé káyọ̀ kura ni ọ̀gá jẹ́ kọjá ìgbà tó ti pé ákàtúntì sí ọ̀gá náà nílò. ó ti di fáàlì lọ́wọ́ ti di fáàlì láwùjọ àti ìgbẹ́ ọlọ́wọ́ ọmọdé ó ti di àárín àtàlẹ́ àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kẹsì abáyé àmì náà láti ká ìgbélágbájá ti ká àti gbọ́ ìgbélágbájá àkàtà ìjẹ́ ní ọba títà ti tẹ̀lé fẹ́ni tí onídìbàjẹ́ àkùrá náà onílàkẹ́sẹ̀ òní tí ọ̀hà àkùrá náà. èrò ọ̀kàlùkù méjì. àwọn méjì tó àwọn ibi tọmọ wọn bá ti fẹ́ lọ ṣe hápìlú ni bẹ́ẹ̀ lálẹ́ pọ̀ wọn. hápìlú olódùn tí o sì gàdá bẹ́ẹ̀. nínú òní fẹ́ lọ òní tùmọ̀ sí mọ́lẹ̀ ni ẹ sáà Musa pẹ̀lú ẹjọ́ bá bá ìtumọ̀ tó bá gbọ́ ìtumọ̀ yìí títí náà yóò máa tó tẹ̀lé ra wọn. ìsúrọ̀tù yóò tó ẹjọ́ bá gbọ́ ìtumọ̀ tó gbọ́ ìtumọ̀ rẹ̀ yóò máa tó tẹ̀lé ra wọn lẹ́sẹ̀ rẹ̀. subhanahu wa yàtọ̀ tẹ̀lé kàǹkà kàǹkà ní ẹni agbára àti ọmọ tó. gbàtí ọmọ tó wọn lẹ́fẹ̀ẹ́ sọ̀ dájọ́ ní ìdájọ́ báyìí lọ́lọ́pàá ayọ̀ fún wa lálùkọ́ àti ilé ìlọ́pàá àwọn ọmọ ti sọ̀dà bẹ́ẹ̀ lónìí ìròyìn àkọ́kọ́ bẹ́ẹ̀ tọ́kọ tó lè fọmọ wọn kò jẹ́ hafi. òun ò sì máa pé o tí ó ní àwọn ọmọ tèmi náà ti lọ sí ábídù lẹ́sìn ọmọ rẹ lọ sí ábídù bíbò ọmọ ìyẹn ti hábídù ọmọ rẹ lọ sí hebrew níbi àmọ́ hábídù yẹn ti tọ́ hábùlá nínú ìjẹlẹ̀. pẹ̀lú mẹ́wọ̀n lọ́kàtà ìgbà kan náà ẹ dákun àrọ̀ wa ẹ jẹ́ kí kóra ní òní tó máa ń gbé ṣáyé ẹ sì mẹ́jẹ̀ aha nù yẹn torí báwọn yẹn dá síbi tí wọ́n lọ ha àti gbọ́ àwọn akẹgbẹ́ ni wọ́n ti wọ́n ti fọ́n ká síbẹ̀ kí lèmi wá nílẹ̀ kété torí kí lèmi ṣe torí tọ́ba ti ra pé kí lèmi wá ṣe òní ní tó máa ń gbé ṣáyé ẹ ti jẹ́ aha torí kó lè wúlò fáwọn àtẹnudẹ́ fún ara wa ẹ jẹ́ aha torí kó lè wúlò fún wa àti torí pé táwùjọ wa bá bùkátà rẹ̀ àti ṣe wọn láǹfààní mí náà tó ti wọlé báyìí àtẹni tí ọba parí ètò ìlú ní dá ọjọ́ àtàtà ìlú kalẹ̀ báyìí. ìyẹn náà kọ́ nílẹ̀ tó bá lóko sí náà jù. ẹ ti kó jẹ pé community wa environment wa ló ṣe kí ni o tó wà láti ọ̀hà nípìnlẹ̀ ìjọsìn ló ṣe wọ̀ kọ́ àwọn jẹ́ tó ti pọ̀ ní ètò ìlera ti jẹ níbi kan ní tó ń bọ́ ní tàwọn ìdíbọ̀ yìí pa ọ̀nà wọn tàwọn ọ̀rọ̀ ayé wọn tó ní àhà ọ̀ jàǹfà tí ká ní ọ̀dà ọ̀ à tó hákùnrin ní ìgbàlẹ̀ pọ́nlé o à èmi ìfúnra rà ini. fún mi nílà bẹ́ẹ̀ yìí tí mo ní agbára tó fún mi bẹ́ẹ̀ à sọ̀rọ̀ ṣáà ẹ má jẹ́ ọ̀dẹ́ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ náà ọba ni ọmọ tóbi ju káwá أقل من القليل وعيشها على الدنيا التسليم تسلم بالقيام وهو تعمي فهم متعلقون بها دليله فهم متعلقون بها هي الدنيا عليه أقل من القليل أبي أقول الدنيا nínú ìlú ìlú kiri tí wọ́n bá ní àlùkòtò lè dúnìyà lowest class àwọn kíláàsì yàrá akẹ́kọ̀ọ́ tó kéré jù téèjì láyé subhanallah àkọlù tó kéré nínú kiri yìí tó kéré lọ wàá dùkú ha ẹni tó wáyé títí rọ̀ wáyé tí ń jìnnà ayé tí ń nífẹ̀ẹ́ ayé tí ń lé ayé adágún mi nà sẹ́lẹ̀ yìí mo tún jẹ fẹ́rẹ́ tó mo tó yẹ fẹ́rẹ́. tòsí mo bẹ sílẹ̀ à ọ̀wà ayé yìí mo ti di àwọn èèyàn kan lẹ́ni pẹ̀lú náà rẹ̀ rìn mo ti fọ́ àwọn kan lójú pẹ̀lú náà rẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn ti dẹ̀ ṣe ìwọ́n wọ́n dààmú wọn lọ wọn bọ̀ pẹ̀lú àdàlẹ́ yìí láì ní tọ́ka ebi ò bá ní sáyé bá sọ ń dààmú náà yóò lè wúyà ẹgbẹ́jà akura ni ìyá yìí yẹ fẹ́rẹ́ pọ̀ máa ń sọ lábàlẹ̀ ẹni mà nínú màá ní fáta fèrè fà fèrè ìdá ọ̀rọ̀ ṣáàdì fáyà fèrè ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdí nínú èdè kọ́ńtẹ́rẹ́ mẹ́ta mẹ́rin ìbáraẹni. máa ń lábàlẹ̀ ẹni mà.

àwọn wáyé kí ni wọ́n wá fún ìdẹ ìbá obìnrin mi àná ìbá àti wọ́n wá owó wọ́n wá ọlá wọ́n wá ipò wọ́n wá ìyẹ àyẹsí wọ́n wá àgbéga wọ́n wá owó gan lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ wọ́n bá wọ́n lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ yẹn wọ́n pọ̀ òkú ẹ̀jẹ̀ tó ti rí èsì ìdẹ ìkiri ìjà máa ń tà ń tẹ̀ dàpọ̀ ìtọ́lọ́wọ́n lọ wá èjì kó kálukú ẹ̀jẹ̀ á tó lù wà bá bàbá ńlá ni ẹ̀ka gbàtà ń káwọn ọ̀nà ìlú bọ́ tó bá kú díẹ̀ káàtó ẹ̀dá pẹ̀já yẹn báyìí. tọ́lá fúnlẹ̀ ẹ̀yìn mà bẹ̀bá yìí dà fà abẹ́lẹ̀ ẹ̀yìn nígbà tí yẹn kò lè dà ọlọ́run ló ní mà. àfààní àwa ìmọ̀ tó ta bọ́ tata àwa wà lọ àdúrí ọlọ́run wà lórí ayé ṣùgbọ́n mà wá dúró yàrá ẹ̀fọ́ pé owó lè àdé ìgbó àti kọjá pẹ̀lú ìkọlọ́. ìmọ̀kọ̀ nígbà yẹn kò lè dà táwọn náà bá láwọn àníyàn tó pa àsọdí ìgbà náà ti ń lọ́wọ́ ẹjẹ́ ayé kó pé mo fẹ́ kọ́ ìmọ̀ yìí nítorí àti fi gé ìmọ̀ kan kó òkú rárá rẹ̀ fáwọn mọ̀lẹ́bí mi fáwọn tó ń bẹ nírọ̀ àmì láti fi ìwé ìwà wọn sọ̀rọ̀ gbogbo dáadáa tí máa tẹ̀lé ní ẹ̀lẹ́ ìgbà yìí gbogbo dáadáa tí máa tẹ̀lé ní ẹ̀lẹ́ ìgbà yìí onílàpá burúkú kan nínú nínú àti ọ̀pọ̀ pẹ̀lú àti ẹ̀rọ ṣùgbọ́n tí yàrá ti bẹ́ẹ̀ ó lé ojú yàn wọ́n ti lù náà wà ṣẹ́kọ̀ ẹ̀rọ mímí lọ́sàn-án wọ́n àbí bí kí ni wọ́n fẹ́ sọ fún mi nípa ẹni tó ti rí bí ọ̀nà ọ̀fọ́ ìmọ̀ nítorí kó lè ní ìwé ẹ̀rí ẹ̀rí yóò wúlò fún àwọn mùsùlùmí nígbà pé tó ń bá dé ipò yẹn tó bá dé ipò kò sí gbogbo àwọn mùsùlùmí bẹ́ẹ̀. àwọn ìyàwó àti ẹ̀mí wọn sùn kalẹ̀ àwọn ojúṣe kan bẹ tó ṣe pé wọ́n nílò ìṣòro tó lè ṣe orílẹ̀ náà lọ ẹni tó ṣe pé àwùjọ tó jẹ́ pé dáhùn nínú wọn ṣòṣèlú wa sọ pé tó bá jẹ́ pé àníyàn rẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ mọ́tò ní ìpínlẹ̀ ìpínlẹ̀ tó dáa ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n bá rí tí wọ́n bá rí ìwé ẹ̀rí lọ́wọ́ rẹ̀ irú àyè tó lè sóko tó lè wúlò fún sùnmí ẹ̀ yọmọ pàbẹ́ náà tó ń dẹ́nu tó wà lọ́wọ́ ọba níbi ẹ̀ lọ́wọ́ òbí ààyè tó kò mùsùlùmí ló ti yẹ kí kó wà bí ààyè mùsùlùmí náà tẹ́lẹ̀ kò sí sẹ́ni kẹta tó wà tó lè kó bìí lọ́dọ̀ bí ààyè wà ní àti tó bá ní wà ní lọ ọlọ́mọ tó kò sí kàwé tó sí ìmọ̀ rẹ̀ pẹ̀lú sísè yẹn nígbà ọjọ́ pé èròǹgbà rẹ̀ láti mọ ẹsẹ̀ mùsùlùmí ìpìlẹ̀ ìmọ̀ rẹ̀ ní kọ́fẹ́ wá torí tọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ ní nínú àwùjọ ní ìyàwó àwọn ipò kan tó jẹ pé ipò tó ní kókó nínú ẹ̀sìn wa ẹ̀bẹ̀ lẹ̀ bíi ìmáàmù alápẹ̀rẹ̀ ètò jẹ ìmáàmù lápẹ̀rẹ̀ wọn fẹ́ kọ́ jẹ́ olùmọ̀gírí tó bóde tó sì wáyé nínú àbídí ọ̀rọ̀ yẹlẹ̀ ìjàmbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ lábàlá àpáyà onímọ̀ yẹlẹ̀ ìwé tí wọ́n fẹ́ nínú gbogbo yìí ni ìní wájú ẹ̀sìn ti bíá síbi gbogbo bá àwọn olùdí ọ̀wọ̀ ìwọ̀ ni wọ́n ti dé gbogbo àwọn tí wọ́n ní ìwé yìí tí wọ́n níbi èyí tí wọ́n fi wà níbẹ̀ yẹn ti mú sí rẹ̀ ọwọ́ ajé nìkan tọ́lọ̀ fún ní òótọ́ ga nínú ẹ̀ ó sì yẹ tọ́lọ̀ fún lọ́kà tó wúlò nínú ẹ̀ wọ́n pe ẹ mójútó kínní yìí ẹ mójútó kínní ìmọ̀ àti wàhálà á sílẹ̀ yìí tí bá ti máa wò kíní yìí ó yẹ kí yọ̀ lọ kẹ́kọ̀ọ́ yìí àwọn ènìyàn bá kíní jẹ sáwọ́dà wọ́n bá kíní jẹ bó ṣe fún wọn lórí bó ṣe bó ṣe bó ṣe bó ṣe lọ́nà wà fún láǹfà wọn lọ kọ́ yìí wọ́n á dé wáyà wọn tọ̀ yẹ bàtà tí wọ́n ti wọ́n bá sáwọn lọ. ẹni tí wọ́n lérò pé olè débẹ̀ lọ́wọ́ padà sí ibẹ̀ lọ́wọ́ àgbà wẹ́ẹ̀lú fọ́ọ̀mù ìtọ́ba ti lẹ́yìn ìgbà yẹn láti mọ̀ mọ́ pé á ìyẹn làbàjá dà kí ètò ìyá yẹn lò sí kíkọ́ kọ́ ìmọ̀ káwa náà ká wòye ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlọ́sọ bó káwọn máa ń tẹ̀lé títí tó ọlọ́wọ́n ní pé ọkàn wọn lè bí òkúta káàkiri sọ pé lè tó ta ọlọ́wọ́ àtàwọn àlàyé fún wa àwọn àlè oríṣiríṣi tó kéde fọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ látara ìtọ́jú ọlọ́wọ́ tó yẹ kí ọkàn ti wá sí ti ẹ̀mí nípa ẹsẹ̀ kátà sẹ́lọ̀ àbí ọ̀la ìṣẹ̀lẹ̀ máa ayé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. bọ́lá ọ̀pọ̀ ẹ̀dẹ̀ kẹlá sọ̀rọ̀ ẹ̀kọ́ ní sọ́ọ́ tó sọ́ọ́ nípa ẹ̀. bọ́lá ọ̀sọ̀ nípa aládùúgbò ṣẹlẹ̀ máa aláwọ̀ pé kéde ọ̀rẹ́ bá alẹ́ yìí kọ́ bí ní àlọ́ ìṣẹ̀lẹ̀ àti. wọ́n lọ bẹ́ẹ̀ ní alẹ́ gbogbo obìnrin látòkó rẹwà báláwo ọ̀gbìn ànábì Sulaiman alayisalaam ó ń bẹ mi wípé ẹtọ́jú rẹ ẹwọ ẹkùnrin alágbèbí náà ẹbá mi ti dúrẹ́sì lágbèbí ẹbá mi dúrẹ́sì lágbèbí títí lásìkò tí fúnra jẹ ọlọ́wọ́n bá ìrẹsì ọ̀la òṣèré fi ọ̀la. àwọn ni a èmi àgbàtò fún gba ìkọ́ ìrìn àjò ìrọ̀ yìí mo nífẹ̀ẹ́ sórí ayé títí tí ìrántí ẹlẹ́dàá ti sọ sí lọ láti àtàwárọ̀ sí ìjà rẹ̀ tí ọjọ́ kìíní àtọ̀ wúrà gbogbo ara rẹ̀. ẹ bá mẹ́sìn ẹ wá ẹ mẹ́sìn wá mi ọ̀tọ̀ tó pàmò sáà sọ ìwé rẹ̀ ẹ kúrí kó lọ́rùn ẹ̀ tí òjò rántí ọlọ́ fídíò tí wọ́n jókòó sí tí wọ́n là mọ́lẹ̀ ẹ ọ̀ là mọ́lẹ̀ tó rà máa dábẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ẹ tí òun ní jẹ́ kí rántí ọlọ́run ẹ dákun kó tó ti ní àbúrò máa mú lọ láàyè làbúrò tó pé á ah, àbúrò láì bẹ̀rẹ̀ náà ẹ bá tọ́jú ẹ̀ lórí o ọbẹ̀ orí ẹ̀sọ́ tẹ̀lé ìyàtọ̀ bá wọn lẹ̀ ilé bọ́ọ̀lù kan lọ́tọ̀ sinimá yìí sinimá lọ́tọ̀ iṣẹ́ ọwọ́ rẹ tó ń di lọ́pọ̀ wọn lẹ̀ sùpàmù ẹ̀jẹ̀ àwọn òye síra lára ẹlẹ́kọ̀ọ́jà wò ìfẹ́ ara wa sẹ́nà ṣe pẹ̀lú sọ́lá tó abàmẹ́ ọmọ ènìyàn ní jáde nílé àbí lédè Yorùbá ni ọmọ ènìyàn ní jẹ́ àdìbí rẹ̀ kílẹ̀ ti parí rẹ̀ lọ́lọ́wọ́ rẹ̀ ìgbà yóò dábàá tó ẹ̀ ní ọ̀pá sùkàdù ìjà fáyọ̀ ọlọ́pàá ẹ̀ wò bọ́kà wọn sí ọlọ́wọ́ bá yẹ kí ọlá ti lámẹ́ni rẹ̀. òkúta tí o ti wá ní ọkàn tí o lẹ́mí ọlọ́run ní ọkàn rẹ̀ rọ̀ ju àbí òkúta gbàgbà fún ẹ rọ̀ ju ọkàn tiwa lápàtì náà wọ́n ṣẹlẹ̀ tọ́lọ̀ pa bọ́lọ̀ ń ṣe bá wọn yé ẹ̀ka máa ń kọ́ yé kọ́lọ̀ ń bá wa bí àwa tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ máa ń tẹ̀lé sí ìgbésí ayé wa. ó wá lọ́wọ́ látọ̀dọ̀ dọ́là àbúrò kí wọ́n sọ̀rọ̀ ẹlòmíràn ní bẹ́ẹ̀ kọ́lọ́ kúlù ń kúkà yẹn òun ò ní ṣe ẹ̀kọ́ náà bẹ àlẹ́ mi a ọ̀yà tí wọ́n bá kọ́ náà bẹ wọ òun nígbà. ibi sẹ́nu mi ti wá ya kò dìde bí bàbá òun sọ kalẹ̀ bí bàbá òun bá sọ kalẹ̀ nítorí òun ṣe lòun ṣe bàbá àti òun ṣe sọ kalẹ̀. ìyá sọ̀rọ̀ dáàbò torí tọ́lọ́ọ̀ ẹ sì jẹ́ ayọ̀ ìlara ìjẹ́ ayọ̀ kò nùgbèsè àyè wá nínú tí èdè kéèyàn kò dùn lọ́wọ́ àti gbọ́ àgbàjà ọmọ alágbàjà ńjọ ọmọ mi. ẹnjẹ kìnìún adájọ́ tó ti bẹ̀rẹ̀ kìnìún náà àwọn akọ lálẹ́ ìlú alágbàjà ìdí má tàrí mi láti ìlú alákọ. ẹ ọ lọ sí ilé kéwù kẹ́kọ̀ọ́ kẹ́ ẹ̀. subhanallah. àtọ́bàjẹ́ ìsìlágbàjà gbé wọn ni ìbí ò ní gbà ó inú lóyè àjọ pípẹ́rẹ́ ní jàkadà wọn. ìlara tó tẹ̀lé ní sọ́kà lè fọ́. ìsọ̀nì ẹ̀kọ́ jẹ́ fìlà wájà. níta tí ń bábọ̀ láti jọ́ yìí tó ń yọ̀tọ̀ fún abẹ́ ọ̀dọ́ ọmọdé òní jọ wọn ni. lóde súnmọ́ màgbà ọ̀gbọ́n ọmọdé gẹ́gẹ́ bó ti jẹ́ pé bíjà náà sọ́jọ́ orí kankan bí ẹgbẹ́ òṣìṣẹ́ bí ọjọ́ báyìí gbọ́dọ̀ sí láti gbó bíjà tọlọ fẹ lápò yẹ wò ní ìdí bàbá tó bí bàbá tó bí bàbá bàbá bàbá rẹ ní àjẹ òde lọkàn wà wà láwọn kékeré súnà yóò kó lọ àmà yóò dàbò gbólógbò bíjà tó ní wọn ní bábọ láti ẹgbẹ lọ yóò tù ká yìí. kò sí ìtọ́kàn yẹn pẹ̀lú ọjọ́ orí pẹ̀lú yìí ẹ̀dí àkójútó bọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ bẹ́ẹ̀ tó kúta làmà yára tó ní kíkọ́ ti yá ti la òkúta tí ó ti bọ́ lásòkè. Ìjọ wọn ti bá wa náà sọ̀rọ̀ ká wá rí bí á ìrọ̀ náà sí wọn náà kà wá. Tàbí á àlẹ́ àmúrìnga lágbájá lọ́nà wa fẹ́ràn báyìí. Ẹnu bí ìtura kẹ́kọ̀ọ́ ẹ̀sìn báyìí yàtọ̀ kí. Kìkì àwọn ọ̀daràn burúkú lómi tó lọ yọ ló dé ná tẹgbẹ kéèyàn lọ sílé ẹ̀kọ́ ẹsẹ táàbù kó yẹ kó gbòòrè wọlé tẹpà wo ni wọn gbé wọlé sukùl láti mọ awájú rò pé àwọn yín lọ Boko Haram alẹ́ ẹ̀kọ́ nígbà yìí pé kí a bá ti ké tẹ́lẹ̀ kí a bá lọ ké boko kí ni ọ̀padà ọ̀rí yóò ní torí ní nàmínà boko haram haraman wa milala yani halal boko halal ni àbí bẹ́ẹ̀ kọ́ ni boko haram ni buku náà wọ́n pè bẹ́ẹ̀ bu ìgbé àwùjọ pè ní boko tó ń gbà táwọn èèyàn wọn sẹ́ni tó wá tọ́jẹ́ mùsùlùmí tó wá lóhùn lọ́ka boko tó wá kó nínú fúlàmù tó lè ti sàpẹ́ sí boko di haram àbí di haram boko haram ni èyí tó kọ́ tí òkú nu ẹsẹ̀ rẹ̀ boko kí ni yẹn gbogbo halal sẹ́ńtì kan yóò wáwọ̀ yẹn fi hàn lágbájá yìí ń lọ wọ́n ti ọ̀dà ẹ̀sìn ṣe tó wọ́n ní ọba yìí tẹ́lẹ̀ mọ́ná ní pípé o wọ́n á gbé jẹ ìbámu owó sọ òtúndòwúlọ ojú lásán ló kù sùdìhàn o tó ti fi bí ọ̀dọ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ láti kí iṣẹ́ ọ̀nà láìpẹ́ kí tó wọ ẹ̀kọ́ ìpàdé ẹ̀ ẹ̀ ẹ̀ sọmọ nílé ọmọ tí mo yẹ ọ̀dájú wọn wà lólè yìí sẹ́nu lẹ́yìn wọn ti jọ àdìrò ọba ìtúlẹ̀ báàdó mi ní èmi ní ìwọ́n dání àdìrò ọmọ tó ọmọ tí wọ́n sọ̀ pọ̀ sí ìlú èdè àyè irú lẹ́kùn tó dàbọ̀ nìyàn tí wọ́n náà nínú lọ ọjà kíákíá kó tó wọlé wọ́wọ́ ọ̀pọ̀ ní ìdájì ẹ̀mí mọ́. àríyànjú ẹ̀ bá ẹni wọn ní ẹ léwu ń táwọn ọkùnrin ó léwu wọn sì pọ̀ jù táwọn òbí. láì mọ̀ pé iṣẹ́ yọkan ní jìlìbá bọ̀. nítorí gbé dání kan jìlìbá bọ̀ náà. ọwọ́ ní báyìí lọ́jà ìlà ìtọ́jú ẹ̀dínwó ìlànà lọ́nà jìlìbá. bó o lo ti gbélé ìwọ́nú léyìí. bẹ̀rẹ̀ láìka ẹ̀ káàdì. bàbá alágbájá ẹbí lẹ̀ nígbà ẹbí lẹ̀ ẹbí bàbá náà hà lè yẹ báyìí wọ́n ti gbé ẹbí lẹ̀ jẹ́ mi kúta ọ̀dà wọn lọ́jọ́ ètò làwọn fi lè hàn. bẹ́ẹ̀ ni báyìí ọmọ ń bọ̀ wá erikọta ló gbé dé alihamudulilayi ẹ̀yọ́ wa ti olóògbé ló bá èwo ní bọ̀yẹn tí ìsọ ní bọ̀yẹn bí náà lágbájá ẹ̀ bá wọn tí mo tó sójú mi lù ní bí èké lágbájá ní pàpọ̀ àbúkọ̀ ni ìwà ni tòkòtò tó lẹ̀ ní abẹ́ ní kòkòtò kó irun kárùn bí ìwé mo ní ọlọ́ọ̀ka ìwé lélẹ́yìn ẹ̀sìn lọ́lọ́ọ̀dé lọ́rùn. àbí òsì dáadáa kódà wọn ni ẹ ẹsìn ọ̀rọ̀ ẹsẹ̀ yìí wà ní ọ̀rẹ́ ọ̀fẹ́ kan ní ọ̀fẹ́ tó bá tó bá tó tó ní olùkọ́ tó bá wù ní kí ọtí tó ọkọ̀ gbọ́gbọ́ fún ọmọ mi bàbá rẹ̀ wọ́n ti fi sọ fún wa ní ìsìn káma wulẹ̀ káma táàmà ti káma wulẹ̀ dẹ́wọ́ bọ́ba kọ́tẹ́ ọ̀fẹ́ ẹ̀ wà lọ kọ́tẹ́ báyìí olú ti fẹ́ gbowó ọgbó báyìí àwọn òbí yòó tó fi gbàgbé lé ọmọdé bẹ́ẹ̀ yàtọ̀ fún o eléwéra lọ́mọdé wà o aláwùjọ lọ́mọdé wà o ní nàgbèjẹ ní kébi tó mọ̀tò wà ní. aa ah, yóò padà kó mílíkì mọ́ ọ àní ọjà ẹ̀dá ẹnìkan tó kó mílíkì wọ́n ní wọ́n padà wọ́n wọ́n ní wọ́n sọ lọ́wọ́ àgbà. aa ọmọ yóò ní bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀ dé sukuu lọ lọba òsèré lè wọn ní lágbàjọkẹ ìdílé a ṣáàlà ọlẹ kí o bàbá ti sàmù pé náà sàmù lọ ní bá kàdé mọ gbogbo àwọn aláàbí mo ká gbọ́ sagbẹjẹ mọ ọmọ nulẹ ètò ìtọ jíde tí o bá ti tọ́ra ó ti tẹ̀ ee ọgá alọmọkàtọ fún àwọn náà la wá lé wa ṣẹgbẹ ìgbìmọ̀ yìí ilé ibi tó yẹ ká ti máa lérò pé yóò gbé payọ lọ́wọ́ lọ sí pé jàdùjàdù wa. bí màá ti tẹ̀lé láwùjọ wa mọ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ni. àbí èmi kan tọ́tọ̀ fún ọ wọn náà ibi tẹ́lẹ̀ láwùjọ ni ẹ̀ kẹta ẹ̀ kẹta tó mi kọ́ fún màmá náà mọ́ ọmọ àlẹ́ fún fún àtàbàjẹ́ bá a tẹ̀lé láti ní yàwó gbogbo mi tó kálukú wá ti jáde náà wúlò. alẹ́ tọ́ta nígbà táwa fi ń bẹ́ẹ̀ bí díà rárá wí làbájáde alọ́sí ti ní sẹ́pẹ̀tẹ̀rì ní nineteen seventy eight wọ́n á ní àpẹ lẹ́tà tí wọ́n fi gbà wá wọlé ẹ̀kọ́ pé á lè ká máa sọmọ tá o tún kọ síbẹ̀ pé ìmọ̀ làwọ̀ àti mo rí ilé ìlú wọlé ní ẹ̀mọ́ ìmọ̀ ìdílá ẹ̀bá bẹ́ẹ̀ mọ̀ ẹ̀ wá kọ́ ọ àti mo rí ìlú ní ẹ̀tún kọ́ wọn lànà ọlọ́la nígbà wọn tẹlifí bá yẹn lókè àkẹ́sì níbẹ̀ yẹn lè fi jáde bẹ́ẹ̀ àná ọlọ́la nígbà yẹn àná ọlọ́la tọ́lọ̀ ń bọ́ padà yọ ọ́ la ṣùgbọ́n yóò túmọ̀ pé kọ́ wá rí ilé ẹ̀kọ́ tó ọmọ kó ní bídíà lónìí kí wọn náà wà lọ́lọ́ kó rẹ̀ sínú rẹ̀ ọmọ níbi kọ́sàmọ́ mi rọ̀ pẹ̀lú káàdì ọ̀fẹ́ ọmọ gbàlódé wọn àwọn olùmọ́bí máa ń kọ́ wa ní sọ̀rọ̀ àti kẹ́kọ̀ọ́ lọ́dún ní mídíà pẹ̀lú hadith àti sọ̀rọ̀ tọkọ̀ fún abẹ́ àgbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dún àwọn asọ́ọ̀kì asọ́ọ̀kì mẹ́yìn àlùmọ̀tẹ́rì à wọ́n máa lọ́dún wọn àwọn yẹn táfẹ́rì àwọn yẹn débìkì àwọn yẹn tó ń wúlò lọ́dún mídíà lókọ̀ sọ́kọ́tọ̀ fẹ́ dà débi tí wọ́n ti sọ yìí pé sẹ́yìn ká ti mú níbi àjọ yẹn ká ti mú níbi láti dé ìfẹ̀yọ́ máa kẹ́kọ̀ọ́ akadìbẹ́sì alùpùpàṣẹ àwọn ẹ̀tọ́ jẹ onímọ̀ àgbà olùdí ọ̀tọ̀ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lá ti rọ ànẹ́bí. nítọ́jú táwọn akẹ́kọ̀ọ́ tó jáde gbé olùdí ọ̀dà àlùmọ̀ ìṣẹ̀lá jáde. àwọn èèyàn wá níbẹ̀ pé kí ni mọ́lídì nínú àlàjá rẹ̀ wò ilẹ̀ ìgbàlérò pẹ̀lú nàìjí àtẹ̀lẹ́ tọ́lọ̀ ìdíjí jamata ti o jamata ti a rí lọ sí ọjọ́ náà pé àwọn ti ní mọ́lìdì ọ̀dà ní ìpínlẹ̀ àti ìgbàgbọ́ ọ̀dà ṣùgbọ́n àwọn ti ní ilẹ̀ pé àwọn àmì ìrajà à táàtì jẹ náà nìyẹn òtí kó báyọ̀ ọ̀ya ìwà fún títì bọ̀ kọ́kọ́ kọ́ kọ̀ má jẹ náà wọn bá wà ní báyọ̀ tó gbádùn wọn kọ́kọ́ lóògbé sórí rẹ̀ lẹ́yìn náà wọn máa rí lóògbé àwọn tó gbádùn. olùdó ọ̀rọ̀ ni ó ìjà sọ́ra ìjà sọ́ra kí ló ń wá lọ́dọ̀ níbi díà ó jẹ́ pé wọ́n sọ pé kò sí lọ́dọ̀ ní súnà ní dáadáa afá burú ti bẹ lọ́dọ̀ níbi díà tó sí lọ́dọ̀ súnà alhamdulillah. àwọn ọ̀rọ̀ wa ní ìsìn ọ̀yọ̀ ká yìí síbẹ̀ lọ́lọ́ ọmọ wa lọ́wọ́ nígbà rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ nípa wọn. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط àwọn tó náà ọba ìlẹ́jọ́ náà fi jẹ́rìí lórí ara rẹ̀ olùrẹ̀ ní ìgbẹ́nu wọn wọn tọ́ náà fi jẹ́rìí pé wọ́n gbà pé kò sẹ́ni kéjọ tó tọ́sí lòdòdó ló sọ ọ̀gá wọn sọ̀tàn nípa àwọn aláwọ̀ lórí wọn tó ń pè ní àfa làwùjọ ló lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ pé innama yakhsha Allaha min ibadihi al-ulama kò sí èmi ti bá lọ sí ìjọba innama tẹbi àdáàtọ hàtìrì wà pàtìrì ìrìntẹ tá a fi fi ọ̀rọ̀ àwọn tá a fi kú àkótó ọ̀rọ̀ pé kò tọrọ mi màlẹ yẹn. a ti sọ̀rọ̀ níwọ̀n bá kọ́ láti lè fi hàtúrọ̀ àpò àpò náà rẹ̀. kùsẹ́ẹ̀nì kankan tá a lè bá tọ́ lè bá tá a máa rí pé ó páyọ̀ lọ́wọ́ olùmọ̀ lọ láti jẹ ẹni tí ọba ní mo lè páyọ̀ lọ ẹni tí ọ̀pọ̀ lọ́wọ́ olè fẹ́ páyà wọn lè tí ọba mo bá ní mo bá fèrè ẹni tó bá mo bá káì ọba gba lórí gbogbo ìwọ wọn bá gbogbo ọlọ́dọ̀ bàbá ọgbà lórí ewu bí sèmo wá sọ́sọ́ pé ẹ dákun ẹ dákun torí ọmọ bọ́ bá yé ọwọ́ ọmọ kò fi bẹ̀rù tí ẹ̀ bá wà lọ́wọ́ bá lọ kò ní ọ̀pá yọ lọ́wọ́ bàjẹ́. àmọ́ àwọn yẹn wọ́n fi wọ́n fi ń tàbẹ̀rẹ̀ dúró ní tọ́ bá ké tó ké tó lágbájá ní alẹ́ kọ́ alẹ́ tí mo ní tó ló kéwù ọlọ́run kéwù ọ̀yẹ́ ẹ̀ẹ́dẹ̀ kí dáadé àkókò ìyọ̀kọ̀ kéwù ẹ̀mí ọkọ̀ ẹ̀jẹ̀ àti ìyá kó dùn ẹgbẹ́ pàtàkì ọ̀hún lókè o ṣètò àbí ṣe sọ láti gbogbo ìdẹ sọ yìí àbọ̀dé ọkọ̀ àtúntò dájú àbí ọkọ̀ àtìyà nínú ìdílé ní wàlú ìmẹ̀ pèsè ọ̀rọ̀ orin lè ní báwọn àwọn oníwé tí ó tọ́ ní kẹ́kẹ́ yẹn àwọn ni wọ́n ní ọgbà wọn máa pa yẹn àbí àti ìrọ̀lá ìsìlámì ìsìlámì sọ̀rọ̀ ẹjẹ amata ṣe ìdàpọ̀ tòótọ́ náà ẹjẹ amata ṣe ẹjẹ kọjá pé ìgbà tá a ní àǹfààní pé à ń kẹ́kọ̀ọ́ yẹn kánìyàwó ọ̀dà kọ́kàn wọ́n rọ̀ máa ń tà ń kọ́ orí téèyàn fi máa rí gbogbo ìmọ̀ pẹ̀lú pẹ̀lú rírì ni nílò téèyàn lo ìmọ̀ sáyẹn pósìtì lọ́jẹ́ ẹni tó jẹ́ tó pẹ̀lẹ́ ní olùmọ̀láwùjọ tó dá irun gbà kó bá wá dẹ́rù pé bọ́yá pàwùdà gan ni kí n tètè sẹ́nu pé bánà tó ń gbé káàkiri yẹn àti mánà rẹ̀ ni pé bí mo ṣe rí lóde akágbọ́n yóò ṣe rí ọmọ adáko lólólólóló àgbọn obìnrin súnà obìnrin náà lọ́ọ́ ẹ̀ka fún ọ̀ṣẹ́ ó tún wá bọ́ tàkúbì náà kò ní súnà ẹlẹ́gbẹ̀ẹ́ wọ́n kọ́ sí lára obìnrin àbí súnà obìnrin kọ́ ní kágbọ́n yóò dán bí ipò obìnrin bá ń fún un yóò fà á bàbá ní ìgbà tí ó ti fi rádìò fi ní wulẹ̀ ẹ̀ jáde mọ́ tó látàrí obìnrin ní kíkọ́ wọn ni ọ̀gá nínú tí ọlọ́run fi àti láàrin rúdúlà rúdúlà lọ́lọ́run fẹ́ràn ọ̀gá sí kọkùnrin ìjọkùnrin nìyí. yàtọ̀ táwọn apágbọ̀n ò alágbọ̀n bọ́rọ́bọ́rọ́ wọn àti àwọn ọ̀dọ́ ìgbésẹ̀ bá wà gbọ̀n wọn ni wọ́n ti dàgbà ó bóyá lẹ́sẹ̀ ní gàgà méjì lọ gàgà méjì ọ̀gá ẹlẹ́sẹ̀ wọn ṣẹ́ wọn ti dúró àjẹ tó rí lókèrè ìjọba tó sún ẹ̀sùn ọ̀gá tí wọ́n ti ní nǹkan tẹ́lẹ̀ yàtọ̀ sí wọn ọ̀ gbọ́dọ̀ kó gbéjáde èèwọ̀ ni tẹ ọ̀pẹ tó ti bẹ́yẹn tó ṣe tàtúbìnà tọwọ́ tọ́ sí àábù láàyè tàtúbìnà ta tọwọ́ bẹ̀ ó fi ṣòkòtò ṣe sọ̀ ó tún ní tẹ̀lẹ̀ gàdí lọ́ba náà pa àkọ́dé bíbà ẹgbẹ́ ta tọwọ́ bẹ̀ kí ló ní tó ṣe báwọn ni a ah, tẹ̀rù síta ti gbẹ lọ pé kọ́nà ọ̀yọ́ kò láyé látàyè àtẹ̀mí wa àdúrà ti wá ti gbà ọlọ́run ti yọ òsì òsì ló máa ń yàn máa ń sáré ọ̀rọ̀ tó tó tó lẹ̀ àti gbẹ lọ́wọ́ ọlọ́run ti yọ òsì yẹn kó bẹ̀ fún wa subhanallah wọn kà máa wí dáadáa wọn bá lè mọ wí yóò ṣe alẹ́ nìkan ní pé o ta tí èsì lòkùtà tó sọ́wọ́ èyí ẹ̀ ẹ dábẹ́ ẹ̀ wò yíyàtọ̀ òkè náà ni. tẹ furasa ọsà ẹwọ ṣòkòtò tẹ wọnyẹ sẹkẹ ẹsẹ ṣòkòtò àbẹnú sọwìn ṣòkòtò àbẹnú sọwìn yìí bá wọn. èyí náà wọn fi hàn lọ́wọ́ bá kọ́ sáà lọ́wọ́. ìrísí tí wọ́n lé ní àkọ́kọ́ yẹn tó dáhùn mọ́ tó wọ aṣọ tí ń wọlé tàbí ṣòkòtò tó wọlé ní ti sọ fún àyàn ní kí gbèsè ẹgbẹ́ ilé ni mo ṣe rí. nídàkejì tó fi rìn balẹ̀ sílẹ̀ tó mójútó bùbá rẹ̀ kó sì mójútó ṣòkòtò rẹ̀ kó sì gàgà tó tayọ tó fi ìtọ́jọ́ tó tó ń dà sọ fún àyàn ní pé ìmọ̀ṣẹ́rí ìkẹ́lẹ́ máa ṣe lílo ìmọ̀ ìmọ̀ júwe onímọ̀ yẹn ti rí bilisan al لا la bilisan al-maqal aha ìṣesí rẹ̀ ń sọ fáwọn yẹn pé bí mo ṣe ń ṣe ni ẹ máa ṣe. táwọn bá tó yẹ tó àbá ìdákùtẹ́ nìkan bẹ̀ pé ká fáwọn gbà gbó kádà ló ká gbọ́ dọ̀dọ̀ yìí kí lọ́mọ pẹ̀lú ṣe lẹ́yìn náà ké ké kíníkíní wà ṣe bó ti gbọ́ pé mo lọ́tọ́ ṣe ìjọba ọ̀pọ̀ sámà pé sàtàkù rẹ̀ ọ̀rọ̀ mi tọ́ bọ́ọ̀ náà ti tó náà wò ṣe mi o lọ́mọ ti wá láàbà rẹ̀ o àbá ọ̀rọ̀ ẹnu mi ni ọgbọ́ wọ́n wò wà mí wọ́n wò tẹ́ mi wọ́n wò ṣe èdè ọ̀dà o tí wọ́n bá jẹ́ pé tí wọ́n ń pépè sí yẹn bá jó rè wọ́n bá kọ́kọ́ bá ń bẹ̀ wọ́n lẹ̀ dá bá ń bẹ̀ tí wọ́n á lérò pé gbogbo tó ti àtẹ̀wé ni. wọ́n máa ń lọ ọ̀hún ẹ̀ wọ́n fi ìrìnà ọlọ́run ló wọ̀n gbàgbé sẹ́rù kó ń gbàgbé gbogbo tẹ̀sí ọlọ́run gbàgbé gbogbo ẹ̀ wà lákọsílẹ̀ ọmọ akánà ọkọ̀ kàdà níyà ẹlẹ́dàá rẹ̀ ọ̀gbàgbé abọ́ ń lérò pé ẹlẹ́dàá rẹ̀ gbàgbé. قال فما بال الكتب الأولى قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا آية Fìránù béèrè lọ́wọ́ Mọ́tà àlè ìṣẹ̀lẹ̀ mọ́. Nígbà tó lẹ́lẹ́dà rẹ̀ mọ̀ lóko kan, àmọ́ bá lòlù kúrò ní ìgbòlá. Àwọn fourth century tí wọ́n ti lọ yẹn kí ló ṣẹlẹ̀ sí wọn. Sọ́dọ̀ rẹ̀ mọ̀ yẹn náà. Ọ̀là òní sọ̀rọ̀ kanú rẹ̀ wọ́n á yẹ sáà ìgbàlẹ̀. gbogbo tá a ṣe ọ wà lákọọlẹ o ọlọ́ni ìbálá wọn ó sùn náírà ilé ìlẹ́kùn ọjọ́ ni ó ti tọ́lù gbòdò àwọn òṣìṣẹ́ wa ń bẹ pẹ̀lú wọn gbogbo tí wọ́n ṣe ní ọkọ̀. nínú àyà mi ọlọ́ni ní ìnáwó náírà náà ṣe kó máa kó tó ń dá ẹnu gbogbo tẹ̀sí la dàpọ̀ kalẹ̀ ọlọ́ni máa yẹ kí lómi kọ́ọ̀lì ìdá àlàyé ọ̀bí ìkùnàdí ìdè wàlàkọ́dà wàlàkọ́dà ní ìsáàdà wọn náà àdàmú wọn ti wà pé tóbi ní ìnáwó wọn náà wọn akọrọ wọn ilẹ̀ yìí ní abẹ́rẹ́ wọn ìdè èdè yàtà lápálí mọ́tàlá ti yá ní àyè ìyẹ̀dí wọn àti ìmáàlì tọ́lá ọlọ́ni wọ àti mà máa ti wá ṣùgbẹ́ṣùgbẹ́ yìí náà sọ gbogbo tí ń lọ sí pọ̀ tó ń wíwíwí ìròyìn lọ kàrí lára wọ́n náà ní àwọn ọ̀gbìn lẹ́yìn hábẹ́lì wà ní ibẹ̀ tó sàn wọn rẹ̀ lọ. ọlọ́run bá yẹ kí wọ́n iná alẹ́ kó la ha bèbè àwọn olùsọ ọ̀bẹ pẹ̀lú yìí yọ̀ọ́mọ́ kàdíkì àwọn ẹni àpẹẹrẹ tí wọ́n mọ̀ ká bọ̀ ẹgbẹ́ ìwé sí kò ní gbé ìkan wọn báyìí tó gbé. ìyára fún yàrá lọ́kùnrin ní òkú jẹ́ ti bàtà. ajẹ́pẹ́ wọ́n máa ń mọ ọ̀rùn ẹ̀ bá ọ̀fẹ́ ní àmàlà yín ẹ̀dẹ́dàá wa ọlọ́run ọba tó dá wa máa lè bọ́ fìlẹ́ àmà dàgbà ọlọ́run ọba bíi lè mú tẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba bíi lè mú asọ̀fún ayé pé ẹlòmíì kò lè wá sọ pé ọlọ́run ọba bíi ọlọ́run gbàgbé lọ́dọ̀ tó èrò de tí ó ní pẹ̀lú áyà nínú àlùkò áyà ní ọlọ́run gbàgbé lọ́dọ̀ tó mú ọlọ́run sọ pé nàtò lọ àgbàdo sí ìyàwó wọn gbàgbé ọlọ́run ọlọ́run àtẹ̀mí ni o ọlọ́run gbàgbé lọ́lọ́ yìí gbàgbé àfa ọmọ agbára lọ́kọ́ ká nàtí ìyá padà sí ìyàwó ọwọ́ kò lè wà. àbẹ́ pàpẹ́ ló bí ìjà lálẹ́ àtẹ̀mí mi bọ́lọ́ fún wọn ti bọ́ lọ́wọ́ lọ́wọ́ ti bá wọn kí lọ́wọ́ wọn lọ́wọ́ tó tọ́ ìgbéwà náà máa ń da nínú àgbà ẹni tó rí torí wọn ẹni ẹ wá rí ọ ẹni kù mí o bẹ́ẹ̀ ni kò jẹ́ rí èmi náà wò ó sètò ma rẹ̀ ní kò lẹ́ni ẹ sọ̀rọ̀ ṣé sẹ́yìn òní ni ní àti ẹ̀ náà ń gbàgbé wa àwa náà gbàgbé ẹ̀ àwa náà ò di ẹ̀rọ tí ẹ ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ sètò ẹni kọ́ gbàgbé ọ̀rẹ́ pàṣẹ ìbá gbẹ́ni ẹ̀ ti ọlọ́run bá wọn lò wọ́n ti gbọ́ lọ́run lò ọlọ́run ìjọba ti gbàgbé tó débi kótó wa bẹ́ẹ̀ yorùbá bẹ́ẹ̀ tó gbogbo iṣẹ́ àbí gbogbo tọ́jú mọ́ròyìn ànàlọ́ka àníyẹ orúkọ kọ́lọ́ ní ìgbà dáàbò pé ọlọ́ àlìmáàdì lọ́lọ́ àlìkáàdì lọ́lọ́ ara ọ̀gbẹ́ àdéhìí lọ́lọ́ ara sọ́ba sọ pé ànáàdì ànáàdì tètè ànáàdì ànáàdì ẹni tí ń gàdé tó àgbẹ̀ náà lọ kẹ́lẹ́ kẹ́lẹ́ lọ́wọ́ àgbègbè wa ká ní ọlọ́gbọ́n ká lẹ́dà rẹ̀. tọ́ àwọn àǹfààní nù so ayà àkọ́kọ́ náà ní pé ọlọ́jọ́ ọlọ́jọ́ ìbẹ̀rẹ̀ lọ́gbọ́ àwọn àtẹ̀rẹ́ yìí torí pé kókò tètè gbogbo dára tó ti fún wọn yìí kàkà tó fi ẹ̀kọ́ kàn wọ́n rọ̀ sí ọ̀gá wọn lé. ọlọ́run fi ọ̀gá wọn wé líle ju àpáta lọ àbókúta lọ́kùnrin kó ọ̀wá ní dínkù dípò wípé kò sí lílé òkúta ní lílé tí ọba jù sí ìta lọ lọ́wọ́ àtàlàyé àwọn oríṣiríṣi bí apáta òkúta kò sí rọ kò sí lẹ̀ àtàwọn kan ti jáde nínú rẹ̀ lọ́gbà wọn pẹ̀lú ọ̀fọ̀ bákan náà bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ sálàyé agbára ọlọ́wọ́n bá ilé ọlá láì sí fọlọ́wọ́n bá ilé ọlá tí òkúta tó ti di kó sẹ́ni tóbi jáde nínú rẹ̀ ọlọ́wọ́n bá ilé ọlá kóló sí òkúta ní tọrọ nígbà tí anabi musa lè sọ̀rọ̀ ìṣòro tó fi ọ̀pá rẹ̀ tó fi nà omi jáde nínú rẹ̀ bákan náà nínú àwọn àǹfààní òun náà ni pé òkúta ó lóore ju ọkàn ọmọ yẹn lọ òkúta lóore ju ọkàn wọn lọ ìgbẹ́ bọ́lá wọn báyìí lọ́wọ́ àti wọn ní débi gbogbo àwọn ìpínlẹ̀ wọn ti sàlàyé yẹn ní ọkọ àwọn ìdí ọkàn wọn ti dé nínú àwọn ẹ̀kọ́ tá a rí ó náà ní pé àlùmọ́dá táàrí fún mọ́ àìsàn ọ̀jà gbogbo nǹkan bọ́ lọ́gbìn yìí tí ò lè yíra padà àbí ètò ti pé kọ̀ọ̀kan lè jẹ́sẹ̀ wọ́n yí àwọn ẹ̀ka ara rẹ̀ bíi bíi látàrí òkè gbogbo àwọn nǹkan bọ́ lọ́gbìn bẹ́ẹ̀ àwọn náà mọ̀ lọ́wọ́ lójú ọlọ́pàá pa wọn láti báyìí wọ́n ṣètò àwọn ẹ̀mí fúlàfẹ́ báwọn ẹ̀dẹ́ nìyà tá nílà káyì tá lóye àwọn ọ̀rọ̀ tó yẹ kọjá pé àwọn ọlọ́ ẹ̀ka tẹ̀lé lọ́rùn rẹ̀ lọ́wọ́ yàtọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀tá ayá ọlọ́mọ sí àwọn tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ wàhálà àlùyọ. Ìbéèrè dáa ọ̀yà wọlé kálá àtọ̀yà bí. Wàhálà kò sọ̀rọ̀ báwí bíi bò. Naam. Thank you. ọ sọ̀rọ̀ yẹn dáadáa nígbà tó parí síbi fájì wò tí ì yọ tó fi ẹsẹ̀jẹ̀ fi dá. ọkàn rẹ̀ kò sí èmi yìí pé ọmọ sọ̀kò sí ọwọ́ àti ọwọ́ ọmọ ọjọ́ ti fi ti píríọ̀dù sóbì ní ọmọ ọjọ́ ti àwọn ọmọ ẹ̀ka ẹ̀ka ẹ̀ ìtìbéèrè náà pé obìnrin tó ṣe yí pé ti píríọ̀dù lọ́nà àwẹ̀ nígbà tó ń ṣe lọ ọwọ́ àkùdíẹ̀ sí bóyá alùpàdé ayọ̀ fi ọ̀wọ̀ sáré jẹ̀ wọ́n kọ̀ wá wẹ̀ lẹ́ńtí lérò yìí pé ẹ̀ńtí alùpàdé ayọ̀ fi ọ̀ alùpàdé ayọ̀ fi ẹ̀ tí kìkì yọ̀ wọ́n ní pé òun náà ń dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti ní jẹ́nẹ́bà àbí ọ̀dà bẹ́ẹ̀ àwọn sọ pé kò sí ìdà bẹ́ẹ̀ torí pàpẹ́rẹ́ oríṣiríṣi ń bẹ tó fi yà sí ìdíje ìdíje àkọ́kọ́ ni pé àwọn obìnrin mẹ́ta ni wọ́n fẹ́ láti ilé ẹ̀yìn alákọ̀ọ́ olùdíjẹ́dìá obìnrin tó tẹ̀sí ẹgbẹ́ ẹ̀ẹ́dì fọ́ọ̀tì lọ́lọ́fẹ́ kọ́kọ́ rí ẹlẹ́ẹ̀kejì ni wọ́n dáadáa ẹni tó ti ní gbèdéke àti ìdílé ìdè ẹlẹ́ẹ̀kẹta ni mr howe ẹni tí àwọn ọ̀dà ń dára. bó ṣe rí yìí alátìmọ̀ ẹgbẹ́ ń tọ́jú ẹ̀mọ̀ tẹ́lẹ̀ à òun tó tẹ̀sí ẹgbẹ́ bẹ́ẹ̀ ni òní màgbèdéke ìgbà tí yóò fi ṣe píríọ̀dù ẹ̀dá ṣùgbọ́n ìtẹ́yìn sọ̀rọ̀ lórí ni mọ̀ọ́ ẹni tó ti gbé àlàáda tó ti láti kò ti fi ṣe obìnrin mi bẹ̀rẹ̀ sí ọjọ́ mẹ́ta ni àwọn ọlọ́jọ́ mẹ́rin wà ọjọ́ máa lọ ọjọ́ mẹ́fà pọ̀ dáadáa tó lókè ìgbà tó bá kéré pé òun ti fi ọjọ́ tí òun máa ṣe yọwẹ́ àwọn àpẹẹrẹ ti ń bẹ tó fi lè mọ̀ kó ń parí háìlù rẹ̀ nínú rẹ̀ ní pé kọ́mọ ẹ̀jẹ̀ háìlù yàtọ̀ sẹ́jẹ̀ sí ẹ̀jẹ̀ háìlù ẹ̀jẹ̀ háìlù olúwo ẹ̀jẹ̀ tó dọ̀tí ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ gẹ́gẹ́ tó jẹ́jẹ́ tá ń lù lára ẹ̀jẹ̀ tí ó dọ̀tí lò àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé tí obìnrin bá parí píríọ̀dù tóbìnrin bá parí parí píríọ̀dù ó lè rí tọ́jú ọmọ bíi tínú ẹyin lára rẹ̀ lọ́dà bí yẹn ó lè rí pàápàá jùlọ tó bá gbé ní sínú sẹ ó lè rí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ó lè mú òun òfin sí ojú ara rẹ̀ kọ́ wá mú òun yẹn jáde tó àwọn àpẹẹrẹ yóò fi mọ wọn bẹ ìyẹn ni wọn pè ní ẹnìjẹfà táwọn afa oníkékeré bá sọ ẹnìjẹfà tòtòrí tàbílọ́jì oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbà tó mú ẹran tó mú òwe jáde ìwé wà kó sí wa tó gbogbo àwọn tẹsẹ̀ ní yọ wúlé sí kó tó di bí ọ̀sán kó kù sí ìbejì àtẹ̀kí ló rí lára rẹ̀ fúnra mọ́ ló tún rí lára rẹ̀ gbogbo yóò jọba tó wá lẹ́yìn ọjọ́ títí ti ha ìpè ìsìnkáwọ̀ lọ ẹ̀jáwọ̀ síbà ní òbí ṣe ní ẹsẹ̀ lọ sí gbogbo yẹn wà ní gbogbo yẹn yóò fi láti ká àti ọkọ tí ó bá wẹ̀ ló lọ sí wọn tó jẹ bí ìdíjì ló gbé ìdíjì ráyè wọ̀ ní ọ̀rẹ́ ìròyìn méjì kò ráyè wọ̀ nínú ọ̀rọ̀ àgbẹ̀ síbà ní ṣùgbọ́n má ṣe ìdíjì rárá tó ti gbàgbé gígọ́ tó ti ti náà ṣe alhamdulillah tó ti gbé látọ̀gbẹ̀ láti àgbẹ̀ tọ́ba wá ní ẹgbẹ́ tó kọ́ wá bá àgbẹ̀ lọ wá ní ẹ̀jẹ̀ ní kó má yẹn sáré rà lọ́sọ yìí àwọn ìtẹ̀mí mọ́ nílé yìí èyí èmi náà tó ti ni. àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni pé mo ti ní píríọ̀dù ti pé ìfẹ́ hàwọ̀ nítorí ká fòkò ní pé níbi lẹ́yìn àti ìgbòbi àkọ́kọ́ yìí kọ́ máa sáré wàlá fún sọlá tó kọ̀ kàfẹ́ bàtà tàbí ẹ̀kọ́ tó kọ́ tó bá jẹ́ kọ́ fẹ́ máa wẹ̀ yóò fi yóò sùn sọlá tó láti sùn lórí àkáǹtì ìmọ̀ràn yóò wẹ̀ wẹ̀ láàrin lórí méjèèjì wọn bí bí àti sáyé sùn mọ́ra yóò wẹ̀ wẹ̀ yóò fi kí méjèèjì yóò fi wẹ̀ àbòtí ẹ̀yọ̀ kàkéyìí lọ́dún rẹ̀ ṣàpèjì tẹ́lẹ̀ ìfẹ́ wa lọ́sẹ̀ wọn ṣe dára wọn kọ́ lọ́dún káyọ̀ wa náà wọn wá jù lọ. Kọ̀pá lórí ìjà àpapọ̀ ọ̀pọ̀ tó ń pè ìjáde ìjánu ọ̀pàpà ọ̀dọ́bà kanáà kò sẹ́ẹ̀lì wí ìdájì. Tẹ́tẹ́ tẹ́tí àlẹ́ ìlú àti ìtọ́lẹ̀ lẹ́nu rí ọba tí wọ́n jáde kan sọ yìí. Ìlànà ìyàtọ̀ àdàdà rẹ̀ ló ní ẹ̀. Síbẹ̀sì téèyàn bá wọn ti dá lọ́tọ̀ tó ti dá wà nílànà ìdánilẹ̀ ọ̀la rẹ̀ lọ́tọ̀ sí ìlànà ìdánilẹ̀ kan tó ti bu ọjọ́ kalẹ̀. Ìdí àná ọjọ́ ìwé yìí jẹ́ òkú nínú ilé tí ọkọ kọ bọ àdéhùn ogójì ọjọ́ yẹn ó dàbí níbi tó lé ní ẹlòmíì ọgbọdọ kó fóònù dà yọ bá ẹgbẹ dá wà lọ́dọ̀ ẹlòmíì tọlọ ọba ìbílẹ̀ jẹ ọlátọmọ ọmọ bí hajj kàtà bá lọ sí sábúrú wa láti fi kàtàkìlì kàtì kàràkàtà ọlùdájọ náà àlẹ wọn àtẹwọlẹ kó bọlẹ sábúrú fún níjàdé rẹ tó àìbí bẹyẹ bá ti lọ sí dáwà títí báyìí ó sì sálámù wọ́n ń bọ́jà yẹn bọ̀ ẹ bá mi tajà yẹn kí ló ní ṣe pẹ̀lú dáwọ́ yìí àbí ìbámu lọ sí dáwọ́. bí ìgbà kan tó ní ṣe pẹ̀lú ẹ̀ májẹ̀mú àwọn májẹ̀mú gbogbo nǹkan yẹn tó kù sí ibẹ̀ ní ibi gbé kalẹ̀ láti gbọ́dọ̀ sí ọ̀sọ̀dà ló mọ̀ ọ́ ẹ bá ti sọ̀kọ̀ òun nígbà ó ní kí bẹ́ẹ̀ ní ibi kalẹ̀ náà ti tẹ̀lé o àwọn ọjà tó ṣe ní ìlọ̀fẹ́ tó ṣe bẹ́ẹ̀ yóò lọ padà ní ìtẹ̀gbẹ́ dà bàbá padà ní ìtẹ̀wọ́ padà padà ní ìtẹ̀wọ́ náà lẹ́gbẹ́ kí wọn ò papọ̀ wọ́ra wọn ìbéèrè rẹ̀ ni pé sọ̀rọ̀ jáde tí òkú sọ̀dà jáde sọ àpapọ̀ bẹ́ẹ̀ tó kú lókun à ìyàtọ̀ ti bẹ́ẹ̀ láàrin sábà ti rẹ̀ lọ́wọ́ láàrin méjèèjì papọ̀ ara wọn wọn ń tara rẹ̀ náà. wàlẹ́ kò sọ̀rọ̀ kọ̀tọ̀. Wọ́n á ti tẹ̀yìn ìdílé ẹ̀ máa tó ti mú àwọn ìdílé máa tó fẹ́. àlọ́ Lọ́wọ́ ọlọ́run kọ́ta alẹ́ àìrọ́tò bí o lọ́wọ́ àti ìwé sani wọn náà ti dé yẹn papọ̀ àti gbọdọ̀ wọn bẹ lọ́wọ́ fọ́sùn lè àgbé bá ìgbẹ̀yìn rẹ̀ kọ́lọ̀ kó ṣe wà àmọ́ wà sọ lọ́lọ́ kọ́lá wà ní sókè lè àgbé bá ìgbẹ̀yìn rẹ̀ lọ́lá kọ́lá wà kọ́ rẹ̀. nítorí wọn sọ gbogbo ah, àbílá gbogbo àti gbogbo ọ̀nà tó lè bá sọ gbogbo àbílá ní ìsinmi olówó orí fóònù mọ́tò lòun lọ́lé aláyẹ̀wò ilé aláyẹ̀wò ní ti wá pọ̀ tó ti wá rọlẹ̀ tìgbẹ́lẹ̀ fún gbogbo òní wàhálà kan náà. ọ̀ kí ni tó bí ẹgbẹ́ ti tó bí lè. onítọ́ sọ pé wọ́n má ti tẹ̀ mo ti wá sọ pé ọkà sọ báyìí a ìdí aláyẹ̀ mi ti ti gbọ́ ọwọ́ àti ìrẹ́lẹ̀ tí ó gbẹ̀kọ́ nígbà táwọn afá bá ti gbọ́ tó ìdí ìtàlẹ́ mi máa bá sọ̀rọ̀ wọ́n kọ̀kọ́ tẹ̀lé pé a. ọlọ́ọ̀lẹ́ aláyẹ̀ mi pàpà dákọ̀ òní kí ọ̀sán ọ̀dẹ́ máa ń ó fi bẹ́ẹ̀ lè bàjẹ́ kò ìtò béèrè mo ti dáhùn látara tí mo wá dáhùn yẹn náà ló fi mọ ìwọ ìpadà kò fẹ́ tá a sọ̀rọ̀ kò dé báyìí torí pé ìwé tó ní wọn lọ́ni tó ní wọn lọ wọn lọ́ni ó láti wọn ká pẹ̀lú ìkàyẹ ó sì ní ìgbàgbọ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ yọ gbàgbọ́ wọn wá ti lọ ìdí àdìpọ̀ lọ pẹ̀lú káta ká wá dáadáa pé ọ̀dọ́ ìdí àdìpẹ̀ tó tọ̀ ha lọ́wọ́ akú ha bóun ti wá bẹ́ẹ̀ lónìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ nípa níbi ilẹ̀ tó bá ti bẹ́ẹ̀ kó ti ta ìgbàgbọ́ sí tí wọ́n sọ kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam nípa rẹ̀ náà. àbí òtí yé ni ọgbà kámọ́ àbí ètò ìgbà kámọ́ ti yé ni. Àwọn tí yẹn máa ń ṣe ọ̀la lọ, ẹ̀yẹ̀ wá ti sùn ọwọ́ ẹja owó yẹn ọwọ́ ẹja bàbá sí òbílọ rẹ̀ yẹn ní èyí pé bí ajẹ́bà ti ṣe àwọn láti ti ti sọ fún ìrẹ̀lẹ̀ fún mi òbí máa ń tẹ̀lé ìfẹ́ wá jà lé fún mi kí ni fúlàní ọ̀hún fi àlè fún mi. wọ́n lè tọkọ ọkọ ìtọkọ ọkọ ẹtì rẹ̀ ó kọ́ mi sí orí náà ọ̀dà ọ̀pẹ lọ sẹ́yìn ọ̀dà padà ọwọ́ tó kọ̀ wá sí etí báyìí lẹ́yìn náà lọ́dún wá sí wá sí tọ́wá jẹ́ pé títí tó ṣe kéde títí pé báyìí padà sí ní jáde epo lè ìṣẹ̀lẹ̀ lè gbé yàn yọ tẹ̀lẹ̀ lẹ̀ àmọ́ báyìí bá pẹ́ tó ti gbà wípé bá a ti gbọdọ̀ sí nù ṣe àlọ́ alábàdàn ọ̀dọ́ lọ sí ìjọba yìí ó lékún àyè tí ọ̀jẹ̀ kó lékún lẹ́lẹ̀ kìíní ní àlọ́ rẹ̀ wàlámọ́ ni tọ́ba àlọ́ láti sọ̀kalẹ̀ bí a kó sí gbọdọ̀ rí ni ẹbí la kúrú bẹ́ẹ̀ bí wọn á ti báyìí wà sí pé wọn tún fi má dàgbà lọ ní ìtẹ̀sùn wọn dàgbà dà pẹ̀lú mi láti ní so ẹ wá ṣe ẹsẹ̀ kan lọ́kàn dá mi tẹ́tẹ́ ẹ kọ́kàn dá mi tẹ́tẹ́ ń dà bí lọ kó ṣe ti gbà tó ń fẹsẹ̀ ọ̀tún tán tó ń ti gbẹ́sẹ̀ lébi kan àmì ẹ kó lè rí bàtà tàbí pé bàtà tó ń tó ń ṣe àlùbàlà ń gbé rẹ̀ bóun tún ṣe gbẹ́sẹ̀ nìyẹn ìdọ̀tí bí ẹ ìgbẹ́ rí lẹ́sẹ̀ rẹ̀ lọ́wọ́ àtàkùn ìgbẹ́lẹ́kọ̀ àlùbàlà náà pàápàá jùlọ tó sọ pé àṣẹ ọ̀dà ìlà ìlọ́wọ́ wàhídàkùn la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tẹ́ gbogbo sílẹ̀ yẹn lè sọ̀rọ̀ àlọ́lá. a máa sọ fún aládùúgbò gbogbo àwọn tó ṣe fún àwọn sáré wàlá ẹlòmíì tó bá ti fi omi pa orí lọ pẹ̀lú ìdìbò ọ̀run yóò tún wá mú ọmọ ẹ̀ báyìí bíbí àdéhùn ìjà sọ̀rọ̀ nínú àdéhùn táwọn yẹn fi kún ọ̀rọ̀ tó o ti mọ́ ọ̀pọ̀lọpọ̀ lára púpọ̀ dáwọn ìdí ká sọ́ra ká sisi. fún sísí yẹn bẹ́ẹ̀ náà lọ́wọ́ sí pé gbogbo oríkèé kọ̀ kàti lọ́rọ̀ tó wọ́n lọ sọ tàbí fọwọ́ lọ́nà fọwọ́ tó fi mí síra mi lọ́ba láti dáhùn yìí o lóko tó tó lọ́nà wọn fọwọ́ tó fi mí síra mi o gba àwọn ọ̀rọ̀ tó kú lórí ẹsẹ̀ ìwé yẹn bá sọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀ náà ni àtàlùwà látà àkàmì tẹ́lu lọ́kàmì tẹ́lu láti wà láwọn sókè lọ́ba wọn sọ̀rọ̀ ìṣàlọ́ láyé láàrin lọ́wọ́ ولأن محمدا عبده ورسوله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت